وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ti ṣe ọpẹ́ fún ọlọ́run ọba wa tí a ti ṣe asọ́láàt àti asàlám fún aṣíwájú wa olólùfẹ́ wa ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá ti ní àfin màná gbogbo ayé fẹ́ni bá fẹ́ tí í ṣe ànábì wa olókìkí nì tí gbogbo ayé mọ̀ ọ̀tá mọ̀ ọ̀rẹ́ mọ̀ onílé mọ̀ ara oko mọ̀ ọmọdé mọ̀ àgbàlagbà mọ̀ oní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì kọmọ bá ànábì wa náà sallallahu alayhi wa sallam kí ìkẹyẹ náà kó tún wá lọ bá gbogbo àwọn tí wọ́n jẹ́ fámílì ẹ̀ tí wọ́n tẹ̀lé islam àti gbogbo àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà rẹ̀ tí wọ́n gba tiẹ̀ àti gbogbo àwa náà tí à ń tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé títí tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama lẹ́yìn wá gba náà ọ̀dà kárànra wa létí ìdẹ̀ra tó tún wọlé bá wa yìí ìdẹ̀ra mìíràn ni tọ́já sí wípé ọwọ́lé wá bá wa ní àwùjọ tá a wà yìí ọwọ́lé wá bá wa ní ìlú tí a wà yìí ọwọ́lé wá bá wa ní state tí a wà yìí ọwọ́lé wá bá wa ní orílẹ̀-èdè tí a wà yìí òun náà ni ìdẹ̀ra mímọ̀ mọ̀ nípa ẹ̀sìn síwájú sí i ká máa ma ọ̀tún yàtọ̀ sósì ká sì máa ma òsì yàtọ̀ sí ọ̀tún kí a máa gbàgbọ́ yí ẹ̀sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fi rán ànábì wa sallallahu alayhi wa sallam ìdẹ̀ra ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa <clears throat> torí pé àwọn tó síwájú ẹlòmíín bẹ nínú wọn tó fẹ́ mọ̀ ṣùgbọ́n kò rí ẹni tí ó kọ́ ẹlòmíín sí lọ́ọ́ bẹ́ni tó rò pọ́ mọ̀ tó jẹ́ sí pé kọ́ mọ̀ nípa ẹ̀sìn ọkàn fi lúrú pé sàpà fáwọn ènìyàn ni eléyìí tó ọpẹ́ fún wa bí ká máa dúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí اللهم لك الحمد حتى ترضى ولك الشكر إذا رضيت ولك الشكر بعد الرضا àwọn ń bẹ lọ́wọ́ ọba wa tí a dọpẹ́ fún yìí yìí pé kó tún ṣàlékún àgbọ́yé wa nípa ẹ̀sìn rẹ̀ kó sì wá lẹ́ni tí ó máa tẹ̀síwájú nínú ìgbàgbọ́ kó sì wá lẹ́ni tí ó máa tẹ̀síwájú nínú ẹ̀sìn bàbá tí wá ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́ àtẹ̀sìn bákan náà kó ká máa tẹ̀síwájú nínú ètò ayé wa bákan náà nínú nǹkan tó yẹ kárántí láyé tí a wà yìí òun náà ni àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ra wọn sílẹ̀ láti ṣe ètò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a pè ní monthly lecture yìí tí wọ́n dá sílẹ̀ yìí a ní láti ṣe àdúrà fún wọn ká dẹ̀ mọ iye wàhálà tí wọ́n ṣe abẹ́rẹ́ wọn bá wípé kó fún yín ní ẹ̀san rere láyé kó tó fún yín ní ẹ̀san rere ní àlùkìyámà bákan náà àwọn èèyàn kan náà tún wà tọ́jẹ́ sí pé wọ́n cooperate pẹ̀lú wọn wọn ò sí nínú àwọn committee yẹn ṣùgbọ́n àwọn náà ní àwọn náà ní táwọn náà fẹ́ fi dá sí àrí nínú wọn tó fowó dá sí àrí nínú wọn tó fi ọpọlọ àti làákàyè dá sí kódà rí nínú wọn tó jẹ́ sí pé àdúrà ló ṣe yíjọ ọlọ́run ọba kó jẹ́ kí n tí wọ́n fẹ́ ṣe kó ṣeéṣe fún wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe léyìí náà ọlọ́run ọba yóò fún yín lẹ́sàn-án yín láyé àti lálùkìyàmọ̀ gbogbo àwa tí a dẹ̀ tí ìlẹ́mi bẹ́ẹ̀ tá a jọ́lẹ̀ tàbí ìsúnlọ ọkàn wa láwọn àkókò kọ̀ọ̀kan ọlọ́run ọba kó darí àwa náà síbi dáadáa bákan náà ká tó máa bẹ́ẹ̀tò lọ bá bá wà nínú ìlú tí ìfọ̀kànbalẹ̀ bá wà ó yẹ ká mọ rírì iṣẹ́ tí àwọn tó ń darí ìlú náà ń ṣe àwòṣe àdúrà fáwọn adarí ìlú wa látòrí òkè lọ́nù president wa àtàwọn gọ́vnà wa àti àwọn ọba àti àwọn olórí àwọn DPO police station àti gbogbo àwọn tí wọ́n jẹ́ imam ní masalasi káàkiri àti gbogbo àwọn afa pàápàá jùlọ tàwọn imam káfí imam wa Musa Òṣogbo tí wọ́n jẹ́ imam àgbà lóṣogbo káfí wọ́n sọ̀gá wọn àti gbogbo àwọn afa tí wọ́n jẹ́ ní rere àti àdúrà fẹ́yìn náà ọlọ́run ọba kó túbọ̀ ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ẹ̀sìn yín ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń darí ayé nínú àwọn tá a dárúkọ nì kó ràn yín lọ́wọ́ nínú ètò ayé yín bákan náà gbogbo àwọn ẹrù tẹ́ gbèrú yìí ẹ̀yin tẹ́ ń darí ètò ayé yìí ẹrù náà wúwo púpọ̀ ọlọ́run ọba kó kó fúyẹ́ fún yín kó wá máa tọ́ yín sọ́nà síbi tó jẹ́ sí pé àlàáfíà yóò ti wa ẹ̀yin olùgbọ́ wa ẹ̀rí tọ́pìkì wa ti àkọ́kọ́ yìí tí a ní àwọn máa fi bára wa sọ̀rọ̀ ní ìpàdé àkọ́kọ́ yìí òun náà ni èyí tí wọ́n sẹ̀sà rẹ̀ pé kó máa jẹ́ mọ̀jìzátù nàbíyí sọlọ́láhu alayhi wa sallam òun náà ni àwọn iṣẹ́ ìyanu tí ànábìwa muhammad sọlọ́láhu alayhi wa sallam tó ṣe òun náà ni àwọn mírèkù tó jẹ́ sí pé ó tọwọ́ ànábìwa muhammad sọlọ́láhu alayhi wa tó tọwọ́ ẹ̀ òun náà ni wọ́n sẹ̀sà wíwá sẹ̀sà rú tọ́pìkì báyìí lákòókò tá a wà yìí ọba mọ̀ púpọ̀ àwọn ìdí tó fi bá mú ọ̀pọ̀ púpọ̀ mímọ ṣẹ̀ṣàrú tọ́pìkì tá a mú yìí lákòókò tá a wà yìí ó ṣe déédé púpọ̀ ó dẹ̀ bá mu púpọ̀ kí ló fà á torí àwọn ìdí pàtàkì pàtàkì kan wà tá a fi máa mọ̀ pé ká mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ká mọ̀ pé òṣìṣẹ́ ìyanu nǹkan ńlá ló fún wa ká mọ̀ pé ànábì ṣiṣẹ́ ìyanu a mọ̀ pé nǹkan ńlá ló fún wa àǹfààní ló jẹ́ fáwa mùsùlùmí nínú àwọn àǹfààní tí nǹkan yìí kó sínú táàfin mọ̀ pé ànábì wa mímọ̀ nípa iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táàfin mọ̀ kò ní àǹfààní púpọ̀ àkọ́kọ́ nínú àwọn àǹfààní tí mímọ̀ nípa iṣẹ́ ìyanu ànábì tí ó bì sínú gbèsè ayé gbogbo wa tí ó bì sínú gbèsè ayé mi tí mò ń sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àkọ́kọ́ kókó ni ìzìhárù qudratillahi tabaraka wa ta'ala ala kulli shay yóò jẹ́ ká máa mọ̀ pé agbára ọlọ́run ọba kọjá gbogbo agbára tí ń bẹ tá a bá mọ̀ sẹ́yànú tí látara rẹ̀ á máa mọ̀ pé iṣẹ́ ọlọ́run agbára ọlọ́run ọba ọkọjá gbogbo agbára agbára ọlọ́run ọba kì í kò ṣe kò ṣe fi wá agbára èèyàn kankan àbẹ́ ẹ̀dá kankan kò ṣe fi wí agbára kódà kò ṣe fi wí agbára àwọn màláíkà tá a máa pé màláíkà lágbára wọn ò ṣe fi wí agbára ọlọ́run ọba yẹn ni pé mímọ iṣẹ́ ìyanu tí ọlọ́run ọba tọwọ́ ànábì ṣe subhanahu sallallahu alayhi wa sallam yóò jẹ́ ká máa mọ̀ pé agbára ọlọ́run ọba ọkọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá máa wò agbára ọlọ́run ọba tẹ́ ń wò ní mímọ máa agbára ọlọ́run ọba yìí ó jẹ́ oríṣiríṣi ó sì jẹ́ oníranran nínú ẹni kéèyàn ọmọ pé ọlọ́run ọba lọ́ba tó lágbára láti máa mú àwọn iṣẹ́ ìyanu wá bó ṣe wù ú àti nígbà tó bá wù ú iṣẹ́ ìyanu yìí dẹ̀ ní kò sí lọ́wọ́ ẹnìkankan ẹnìkankan ò lè mú wá àyàfi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala eléyìí Qur'an suratul an'am ayat 37 ọlọ́run ọba jẹ́rìí sí wípé ẹnìkan kan ò lè mú àyà wá ẹnìkan kan ò lè mú iṣẹ́ ìyanu wá ẹnìkan kan ò lè ṣe mírèkù kankan látọwọ́ ara rẹ̀ àfọlọ́run ọba nìkan tàbá mọ iṣẹ́ ìyanu tí ànábì ṣe sallallahu alaihi wasallam yóò dá wa padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wa yóò jẹ́ ká gbà pé ọlọ́run ọba òun nìkan náà lọ́ba wí bẹ́ẹ̀ ṣẹ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ a mọ̀ pé ọlọ́run ọba náà ló lè ṣe seven ọlọ́run ọba sọ ọlọ́run bá sọ pé wà kọ́lù láúlá ló zílà àlẹ́yìí ayatun min rabbih àwọn kèfèrí àwọn tí wọ́n gbà ti ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé láúlá ló zílà àlẹ́yìí ayatun min rabbih àà èyí àti okùnrin ọlọ́run ọba òṣìṣẹ́ ìyanu fún wa ó yẹ kó múṣẹ́ ìyanu wa àtàwọn gán gbà pé ọlọ́run ọba ní má múṣẹ́ ìyanu wa kèfèrí gan gbà wọ́n ní láwùlá nùzílà àlẹ́yìn ayatun min rabbih èéṣe tí wà nábì tó ń pèrè lánàbì tó múṣẹ́ ìyanu wá fún wa wà nábì wá dá wọn lóhùn pé èmi ọlágbára àti múṣẹ́ ìyanu wá ẹni tó lè múṣẹ́ ìyanu wá náà ni ọlọ́run ọba sọ fún wọn wípé ọlọ́run ọba nìkan kọ́ọ̀dìrún òun lọ́ba tó lágbára láti múṣẹ́ ìyanu wá ẹnìkan ò tó bẹ́ẹ̀ anábì kankan ò tó bẹ́ẹ̀ kọ́ fóun lè ṣiṣẹ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ọ̀mà walakinna aktharuhum la ya'lamun. wàlákìnnà aktarahum la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ pé ọlọ́wọ́n ọba lágbára láti múṣẹ́ ìyanu wá ìyẹn fi yé wa yí pé mímọ sọ mímọ múṣẹ́ ìyanu wá fáwọn ànábì ọlọ́wọ́n ọba yóò jẹ́ ká máa mọ̀ pé ọba tó lágbára ni ọlọ́wọ́n ọba wa subhanahu wa ta'ala ìyẹn ni àkọ́kọ́ àwòrán agbára ọlọ́wọ́n ọba kan nù ní afẹ́ mọ ọlọ́wọ́n ọba alágbára ni ṣùgbọ́n ojúpọ̀nà tọ́lọ́wọ́n ọba fi máa sọ agbára rẹ̀ ó kó oríṣiríṣi ọ̀nà kan nù ni ọ̀nà àkọ́kọ́ yìí ni ọ̀nà pé ká múṣẹ́ ìyanu wá fáwọn ènìyàn fáwọn ànábì rẹ̀ fáwọn ẹ̀dá ẹ̀ naam ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé agbára ọlọ́run ọba ó gbogbo nǹkan tó ní àwọn ẹ̀dá ènìyàn á gbogbo ń ọmọ tó bí gan lábẹ́ rẹ̀ ìwọ tó ń gbọ́ mi ìwọ bàbá tó ń wò mí ọmọ tó bí lábẹ́ rẹ̀ ẹ̀ ó rí pé sọ pé mi kápá ẹ̀ ìyá kan sọ báyìí bàbá náà ti wí níjọ́ kan ní ọ̀tá kú ló pé ẹ̀ wá gbà mí ó pè mẹkáníìkì yóò ṣe tiẹ̀ kò ní gbọ́ ó pè ju kápá gbogbo ntọ́láwọn ọba ọ kápá àwọn ẹ̀dẹ́ ènìyàn ni ọba bá fún alágbára lórí ẹ̀ láti ara yọ kápá eyín ti ń gé ahọ́n jẹ nígbà tó ń jẹ nǹkan tán eyín ti ń pa ó ti ń gé ahọ́n jẹ àpò jẹ ni sọ kápá nítorí mọ́ tó fi kápá nǹkan tó jẹ́ bọ́dì ara rẹ báwo ló ti wá kápá ní tíyèsí bọ́dì ara rẹ ṣùgbọ́n ọlọ́run ọba gbogbo tó ní látòkè délẹ̀ ó ọlọ́run ọba sọ pé lílá. wa huwa ala kulli shay'in qadir. ọlọ́run ọba ló ní gbogbo tẹ́ńpẹ̀ ní ìjọba ìjọba sámà àtijọba alẹ̀ àti tí ń bẹ lágbede méjì sámà méjèèje àti tí ń bẹ lágbede méjì ilẹ̀ méjèèje ọlọ́run wa mẹ́sàn sámà àti ilẹ̀ ńbẹ̀ ni ọ mẹ́sàn sámà àti ilẹ̀ sọ́ọ̀ gbàgbé wípé à ń sọ fún ẹ wípé àwọn ojúpọ̀ náà ibi tọ́lọ́run ọba ti ní agbára ni o sálákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba ló lágbára láti mú iṣẹ́ ìyanu wá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ló lágbára láti máa darí gbogbo ntóní àwọn ẹ̀dá ènìyàn àlágbára ẹ̀ àpẹẹrẹ rẹ̀ wá ní pé ọlọ́run ọba sọ pé èmi mo ni ọlá sánmà agbára sánmà àtagbára alẹ̀ àti ti ń bẹ lágbede méjì rẹ̀ alòmíì wàá lè sọ wípé nǹkan míì wà tọ́lọ́run ọba dá tí ó sì ń sánmà tí ó sì nílẹ̀ ọlọ́run wá ní wa huwa ala kulli shay'in qadir. ó ní sí ti àtìlẹ̀lẹ̀ yín rí nǹkan míì wà tẹ̀yìn ò tún rí tí mo dá ṣùgbọ́n mi mọ lágbára lórí ẹ̀yin ò sì mọ́ ló fi sọ pé ala kulli shay'in qadir. naam bákan náà nínú àwọn àpẹẹrẹ ibi tá a ti máa mọ̀ pé agbára ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀ náà ni wípé gbogbo ń tẹ̀ ń pè ní ọlá láyé gbogbo ń tẹ̀ ń pè ní ìjọba láyé gbogbo ń tẹ̀ ń pè ní káṣe bó ṣe wù mí láyé ọlọ́run ọba lọ́wọ́ mi lọ́wọ́ àbáyé tí nǹkan bá sì wà lọ́wọ́ èèyàn ó pé mo ní nǹkan nítorí ní tí ò sí lọ́wọ́ rẹ ẹlòmíì lè darí ẹ̀ o ṣùgbọ́n tó ní tó ní àwọ̀ ah, ah, mi lọ́wọ́ ah. àwọn Yorùbá máa ń pè tá a bá ti fi òjì bo bọ kíní kan lọ́wọ́ ẹ bá ń parí ẹ̀ èmi ọ̀fẹ́ wí ni <laughs> mi ìfẹ́ wí ló tàn tèmi ni ẹ rí i pé àwọn òwe Yorùbá ni ẹ má ti fi òjì bọ ní kíní kan lọ́wọ́ kò sí bá bẹ́ńtì ọgbà bẹ́ẹ̀ ni ọ wà lọ́wọ́ ẹni tí ò sí lọ́wọ́ ẹ ò lè darí ẹ o ọlọ́ni ẹ wo gbogbo ọlátẹ̀wò ni àti sámà àtilẹ̀ àti ń tẹ́ ẹ̀rí àti ń tẹ́ ẹ̀rí ọwọ́ mi báyìí lọ́wọ́ ọlọ́run ọba sọ pé tábà rọ́kàládìí بيده الملك وهو على èyí tí tó fi sọ pé bìyàdì ọ fẹ́ sọ fún ọ pé ọlá tẹ́yìn ń bá bàrà ẹni kò jẹ́ mi níta báyìí ẹ̀rì tí ò jẹ́ nǹkan nìyẹn o ò lè gbé mọ́tò rẹ báyìí o kọ̀ọ̀fọ̀ àgbà mọ́tò mi ni lọ́wọ́ mi ò tó ṣùgbọ́n nǹkan kékeré à ń tẹ̀ tì í ọlọ́run wa ní gbogbo ntẹ́yìn rí pó tóbi láyé nì kọjẹ́ nǹkan kan ó ní bíyádì hilmulk ọwọ́ mi báyìí lọ́wọ́ ó tún wá ní àwọn nǹkan mi wà tẹ́yìn tó lè máa ó ní wàhúwà ala kulli shay qadir nínú àwọn àpẹẹrẹ ibi tẹ́ẹ̀tì máa rí agbára ọlọ́run ọba náà ní wípé ọlọ́run ọba lọ́lágbára láti mú aburú kú òfin níyàn òun náà ló sì lágbára láti mú oore wá bẹ́ níyàn ẹni tó lẹ́tọ̀ọ́ sí lójú tiẹ̀ àtẹ̀ntí ò lẹ́tọ̀ọ́ sí lójú tiẹ̀ ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ fún wa. ẹ̀ńtà buru ṣe ní ẹ̀ńtà burú ṣe ní sìn ó lè mọ̀ pé àwọn ah, ẹ̀ka buru ọmọ ẹtí ah, ọlọ́run ọba ní ń dára fún yẹn ẹni tí ọmọ pé ha ah, eléyìí wá wá sórí báyìí fún O rẹ̀ ń tẹ́sẹ̀ rẹ̀ wọ́ méjì báyìí kan sì dá ń pé kàn máa káǹtì ti rárá ṣùgbọ́n owó ọmọ ìyá ara àwọn àpẹẹrẹ agbára ọlọ́run ọba ni wọ́n náà sì rí bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ pé ńgbà tá à ń kàwé lọ́wọ́ wọ́n tó ti jáde àbọ̀ ń kéwú lọ́wọ́ ìwọ́n tó ti jáde ó rí báwọn kan wà náà classmate ẹ orí wọn pé ju tiẹ̀ lọ ńgbẹ wá parí tán wá wo life táwọn ń lò ìwọ wá dáa jù lọ ẹ̀yìn tí wọ́n wá ní. ọmọ pé ọlọ́run ọba ni gbogbo ń tẹ́ ń pè ní orí onímọ̀fẹ́ńtọ́bà ò ló fi mọ̀ pé agbára ọlọ́run kọjá bẹ́ẹ̀ o agbára rẹ kọ́ ò tó ò jẹ́ nǹkan kan níwájú agbára ọlọ́run فلما بسقوا وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو Bem... nínú àwọn ọ̀nà tá a tún máa gbà pé agbára ọlọ́run ọba ó kọjá bẹ́ẹ̀ àwòrán tẹ́ fi máa ma agbára ọlọ́run ọba náà ni pé ọba tí máa dan tó wu ni yóò sì dan tó wù bó ṣe wù ní tó wù ni yóò dà yóò tún wá da bó ṣe wù àwọn òtò bẹ́ẹ̀ ká dan tó wù wá á tún á ń bèèrè pé á wà á ṣe bó ṣe wù wá ọlọ́run ọba dan tó wù yóò tún wá ṣe ń tọ́já tó wù náà bó ṣe wù bó fẹ́ ẹlòmíì akọrí àbóòrí ẹ̀ẹ́n ṣíṣẹ́ ìyá rẹ̀ wáyé ṣíṣẹ́ bàbá ẹ̀ wáyé ta ló ṣe Allah ó rí tọ́lẹ̀pọ̀ ìkà ń bẹ ní Sri Lanka nínú àwọn ọ̀rẹ́ wa kan tó wà ń bẹ ọ wá sẹ́ǹdì àwòrán mo ní tọ́sẹ̀lẹ̀ ó ní tọ́sẹ̀lẹ̀ gan ni ọ sẹ́ǹdì ẹ̀sìn mi ah bí wọ́n ṣe bí wọn ni méjèèjì wọ́n ti lẹ̀pọ̀ ni wọ́n ti dàgbà wọ́n ti lọ skul wọ́n ti gun step wọn ò sì lè rìn bó wọn ti wá ń gùn tọ́ ọ bá wọ ọ mọ̀ pé Ọlọ́run ọba kù iṣẹ́ ìbejì ni wọ́n bí wọn papọ̀ wọ́n sì lẹ̀pọ̀ ni ìbejì náà lélẹ́yìn náà ni àbí ìbejì náà láàpẹ́ <laughs> wọ́n sì dàgbà bẹ́ẹ̀ kálukú ó sì gbé báàgẹ́ lọ́wọ́ wọn ó jọ máa rìn lọ nítorí kì í ṣe pẹ́sẹ̀ wọn náà rò sókè báyìí bí ìgbà tí nǹkan rá bàbà ńlẹ̀ báyìí ni bẹ́ẹ̀ ni wọ́n ti máa rá bàbà wọ́n wà rá bàbà wọ́n rá bàbà lọ sí léèwé wọ́n gbé báàgì tẹ́mọ́ládé léèwé wọ́n gun step wọ class báwo wọ́n ṣe ń gùn ọ wà surprise gan bí wọ́n ṣe ń gùn bẹ́ẹ̀ máa fẹ́ sọ̀kalẹ̀ ènìyàn pé wọ́n rí bọ́ọ̀lù bí bọ́ọ̀lù wọ́n sì sọ̀kalẹ̀ ta lọ́kọ́ wọn ta lọ́dá wọn Allah ọlọ́run ọba ń dá tó wù yìí sì máa ń ṣe tó bá dá tó wù bó tún ṣe wù bó bá wù ó ṣe ká ẹlòmíín mẹ́fà àwọn Yorùbá wa sọ lórúkọ tí ọ̀dà kan wọn ò gbà pọ̀ lọ́nà ló ṣe àwọn Yorùbá nù àwọn ní oníka mẹ́fà ìmọ̀ tí a máa ń pè mọ́ mo ti gbàgbé ẹ̀ olúgbòdì ẹ̀hẹ̀ wọn alólúgbòdì ni oníka méje òtítọ́ oníka mẹ́wàá ọ̀rẹ́ tó níka mẹ́ta ni ọ̀rọ̀ oníka méjì ni àtàǹpàkò àtẹlẹ́ níka lónìí èmi rí ń tèmi àtàǹpàkò àtọmọ́ndínlẹ́ lónìí lọ́wọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì àtàǹpàkò àtọmọ́ndínlẹ́ lónìí ọlọ́wọ́n ọbọ̀ dantówù yóò tún wá sí ntówù bó ṣe wù ntọ́jà bó ṣe wù ṣùgbọ́n kò sí ntọ́jà tó wù bó ṣe tó tún wá sí èyí tá a sọ lẹ́ẹ̀kan ní àwọn tẹ́ ń yíra bàbà tẹ́ ń sọ̀kalẹ̀ tẹ́ ń gòkè ni báwo wọ́n ṣe gòkè tí wọ́n lè dánwò ọ̀ tó bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kejì tó kù lára rẹ nì yọ lágbára jẹsẹ̀ méjì tiẹ̀ lọ alápá kan agbára fi síbẹ̀ tí lápá kejì yóò ju alápá méjì lọ èyí tó ọlọ́run ọba nù ọlọ́run ọba sọ pé ọ̀sùn mọ̀mọ̀ sí agbára ọlọ́run kọjá abẹ́ torí pé ibi tá à ń lọ ni a fẹ́ mọ agbára ọlọ́run ọba torí pé níta fẹ́ sọ ni míríkù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì kọ́ ló lágbára ọmọ kan ànábì kọ́ ló ṣe ni sallallahu alayhi wa sallam kámọ̀ sí bí àwọn ẹlẹ́sìn kan tí wọ́n gbé sí ìyanu tí ànábì wọn ṣe tí wọ́n gbé fún gangan fún ló ṣe wọn ò gbà pọ̀ ọba ló ṣe wọn wá gbàgbé ọba tó fún ànábì yẹn níṣẹ́ ìyanu wọn wá rántí ẹni tá a fún níṣẹ́ ìyanu àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ gbàgbé ọlọ́wọ́ ọba ló ṣe ànábì kọ́ ló ṣe sallallahu alayhi wa sallam ìyẹn ló fi jẹ́ sígbà gbọ́dọ̀ ní foundation tá à ń rí fún wa yìí kó tó di pa àgbàgbọ́ yẹ miracle ànábì sallallahu alaihi wasallam afẹ́ máa gbára ọlọ́run ni nínú agbára ọlọ́run ọba ni pé yín máa dá ní tó wù bó ṣe wù ẹ̀dá kan ò sì lè dá ní tó wù bó ṣe wù ọlọ́run ọba sọ pé Suratul Nur ọba sọ pé wallahu khalaqa kulla dabbatin mimma. ọlọ́run ní wallah kò pé khalaqutu wallah ẹ̀ẹ́n tá a fẹ́ sọ́mbẹ̀ ni pé ọlọ́run ní ikú tí mo fẹ́ sọ yìí nǹkan ńlá wàlá òun náà lọ́fẹ́ sọ̀rọ̀ ó tún wá ní wàlá kí ló kọ tí abdulfatah ọba fẹ́ sọ pé mo jẹun abdulfatah ọ jẹun tẹ́lifọ́ lágbára ju pé mo jẹun lọ mo jẹun èmi abdulfatah mo jẹun ló fi jẹ́ sí pé àwọn ọlọ́lá yìí àwọn ọba yìí tínú bá bí wọn tẹ́nìkan bá rí wọn fíntẹ́ wọn á ní tí ọ mọ̀ pé èmi èmi èmi èmi ní <laughs> èmi ní nǹkan báyìí ọlọ́run bá ní wallah ẹni tí ń jẹ́ Allah èmi náà sì ni khalaqa kulla dabba ọ̀dà gbogbo ń tẹ́ ń pè ní dábà àwọn Yorùbá náà máa pé dábà àbí ẹlẹ́fún dábà ọ̀ mọ̀ pé wọn náà dábà wọn náà àwọn òpè dábà gbogbo wa ẹgbẹ́ ẹ lọ fún dábà èdè lárúbáwá dábà dábà ní tẹ́kùn dábà arabic ní ní pé gbogbo ohun tí bá ti ń títí ń tẹ́lẹ̀ yálà o èèyàn ni o ẹranko ni o àlìjánu èsì dábà ń jẹ torí pò máa fò káàkiri àwọn èèyàn ẹjẹ ẹyẹ ní tẹ́kùn dábà ni àtẹranko ọlọ́run ọba sọ pé èmi ni mo dá gbogbo gbogbo gbogbo ni o kò sẹ́nì kankan tó yọ ọ́ lẹ́nu gbogbo kúlà dáàbà mo dá gbogbo ẹ̀ mímá omi ni mo fi dá gbogbo ẹ̀ ìmọ̀ wá wà ń bẹ̀yẹn já máa lọ torí tafsir àyà faminhum man yamshi awárí inú ẹ̀dá tèmi ọlọ́run ọba dá nínú àwọn ẹ̀dá tí mo dá ta pè ní dáàbà a rí inú wọn tí ń fàyàwọ́ ẹsẹ̀ wo wá lejò dá fọlọ́run ọba tó fi dẹ́mọ̀ fàyàwọ́ àwọn yorùbá náà sọ pé ejò lọ́wọ́ nú ẹlẹ́kùn ẹfọwọ́ ẹ̀hàn wá o <laughs> ẹ̀yin Yorùbá ẹfọwọ́ ẹ̀hàn wá o ọlọ́run lè dáhùn mí tí ó lè tí ó lọ́wọ́ ṣùgbọ́n àwọn ilé ọlọ́run ní yẹ́mùsí alábápínì kọ́ lọ́wọ́ nù nìyẹn a dá àwọn kan tó jẹ́ sí pé afàyàwọ́ ni wọ́n ọlọ́run ló dá bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé a dá ní tó wù bó ṣe wù ú nù gbogbo òun fàyàwọ́ fàyàwọ́ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tó lẹ́sẹ̀ ma àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tí ò lẹ́sẹ̀ ma tí ò lọ́wọ́ ma àwọn tí ń fàyàwọ́ ńlá ń sọ wọn ò lápá wọn ò lẹ́sẹ̀ ọlọ́run ni mo dá wọn kan bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n ò níye. aláàrẹ jíláyìn mo wá dá wọn kan tó jẹ́ sí pé ẹsẹ̀ méjì náà ní tiwọn àwọn èèyàn nu èèyàn tó bá ti lẹ́sẹ̀ mẹ́ta ó ti kúrò ní èèyàn ẹlẹ́sẹ̀ kan lè wà èèyàn náà ló ná ṣùgbọ́n wọn ò ní í da bẹ́ẹ̀ nínú ọkọ̀ jẹ́ sí pé ó gé tàbí nǹkan kan ṣe kódà ẹni tí ò lè rìn tọ́lọ́run sàdánwò pé ò lè rìn sí ẹ̀ máa rẹ́sẹ̀ yẹn ń bẹ̀ ọ̀kàn ní rìn ọlọ́run ní àwọn kan bẹ́ẹ̀ tá a dá ẹlẹ́sẹ̀ méjì ni wọ́n nínú ẹ̀ làwọn ènìyàn wà nínú ẹ̀ làwọn ẹyẹ wà ọ̀rẹ́ yẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta rí méjì ni wọ́n ti wọn àwọn kan rìn báyìí ẹlẹ́sẹ̀ méjì ni wọ́n a tún wá dá wọn míì a tún dá àwọn míì tọ̀jẹ́ sí pé mẹ́rin ní tiwọn lẹ́sẹ̀ wọn ọba tí wọ́n ń dá tó wù bó ṣe wù sóun náà wà kọ́yìn subhanahu wa sóun náà kọ́yìn subhanahu wa ta'ala ó tún dá àwọn tí ń fẹsẹ̀ mẹ́rin rìn kọ̀ wá dákọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta ó fi yá pé ẹlẹ́sẹ̀ mẹ́ta nì kì í ṣe dábàá ń tiẹ̀ kílẹ̀ máa pé ìwìn àlìjànú ọ̀rọ̀ ń tẹ́ máa pa àwọn ẹlẹ́nu tìrìbù kọ̀ dákọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta èyí ti tó wá fò ọ̀sọ́ olùpọ̀ ọlọ́run ọba fò ni ntọ́ dá lọ́n sọ fún àyìn dábà ntẹ́ máa ń pè dábà kò gbọdọ̀ lẹ́sẹ̀ mẹ́ta tó bá ti lẹ́sẹ̀ mẹ́ta kì í ti dábà mo ti dá àlìjànú mo sọ fún ọlẹ́ pé àlìjànú ò sínú kàtígórì dábà ó ní wàá mínú mẹ́yàm sí àlá àrùbà ọwọ́ nínú wọn ti ń fi mẹ́rin rìn bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tán síbẹ̀ káwọn má bàa máa fàágùn lọ ìtọ́kọ́mọ̀ nù onímẹ́rin náà làwọn àgbò màálù ewúrẹ́ ràkúnmí ràgó àwọn ẹlẹ́sẹ̀ mẹ́rin èyí tó bá ti wá yàtọ̀ sí ìta mẹ́ńsàn yìí ọlọ́run bá ní yakhluqu ma yasha ọlọ́run bá máa dá wù bó ṣe wù inna Allaha ala kulli bẹ́ẹ̀ ni bọ́lọ́n ti wá ń dáwọ̀ ènìyàn à ń sọ agbára ọlọ́run fún àyàn tó wọ agbára ọlọ́run tó parí lórí dábà ọwọ́ abó sórí àwọn màláíkà màláíkà ọlọ́run tó sí wọn bó ṣe wù ú ó dá wọn bó ṣe wù ú ó wá sí wọn bó ṣe wù ú àwọn màláíkà ọlọ́run ọba dá wọn bó ṣe wù ú ó sì sí wọn ó gbé wọn kalẹ̀ bó ṣe wù ú agbára ọlọ́run ẹnìkan ò tó bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ pé alhamdulillahi fatiri samawati wal ardi ja'ilil malaikati rusula. ẹ̀mí rẹ̀ gùn tọ́ka tọ́ka kí ẹ̀mí rẹ̀ gùn gan barakallahu fik ọba ni mo dúpẹ́ fúnra mi fátírì samawati wal ardi mo dá sámà àtìlẹ̀ ja'ilil malaikati rusula. mo ṣe àwọn màláìkà ní òjíṣẹ́ tí màá máa rán níṣẹ́ uli ajniha wọ́n ní apá wọ́n lápá kìí ṣèyẹ́ o àwọn àmà sì túngbà mi pé màláìkà oníyẹ̀ẹ́ mọ̀lẹ́kà oníyẹ̀ mẹ́fà oníyẹ̀ méje kì í ṣe ìyàwó ajínihà wọ́n lápá ulí ajínihù lápá kì í ṣe ìyẹ́ kò sì tú láti kéèyàn lápá kó níyẹ̀ àbí sí wọ́n lápá ní afá sí ìyẹ̀ wà ń bẹ ẹ̀hán ọ̀lápá kọ̀lápá ni ọ́ wọ́n lápá sí ìyẹ̀ wà wà ń bẹ ẹ̀hán kò tú láti kéèyàn lápá pé ìyẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ àgbọ̀ yóò di táwọn kánidá fi ń pè àwọn màláyíkà níyẹ̀ nìyẹn torí pé Ọlọ́run bá ti ní wọ́n ní apá bẹ́ẹ̀ ni màláìkà yìí mo ṣe wọ́n lẹ́nu tó lápá matna wasolasa warubaa ọ̀nbẹ́ nù wọn tó ní apá méjì sórí bó ti fẹ́ jọ ó ti fẹ́ yàtọ̀ síta èèyàn wọn ò ẹsẹ̀ ń bí o àwa dábàá ni a sọ̀rọ̀ ẹsẹ̀ ti wà lẹ́ẹ̀kan sórí bọ́lá ń ti tó wù bó ṣe wù nígbà tí ń sọ̀rọ̀ àwa dábàá ọmọ ẹsẹ̀ ẹsẹ̀ nígbà wọn fẹ́ sọ̀rọ̀ àwọn màláíkà ọwọ́ mẹ́ta kínní apá ìyẹn ni pé ìpìlẹ̀ nípa àwọ̀ ẹ̀dẹ́ yìí ni àwa dábà á ni ẹni tí bá ń fò owó ní èfò ọlọ́ra tíkẹ́ẹ̀tì ni ọlọ́ra ni ọlọ́ra ọlọ́gun ni kò sì gbọ́dọ̀ pẹ́ ń bẹ́ẹ̀ pọ̀ jù tó bá ti pẹ́ ń bẹ́ẹ̀ pọ̀ jù wọ́n pariwo pé ni àbí àrímọ́ ni torí pé ìpìlẹ̀ bọ́ bá ń gun mọ́tò gan àwọn èèyàn fòyà ó ah, tiẹ̀ ọ̀ lálàáfíà o máa rìn ìrìn ní ọlá púpọ̀ ju ká máa gun nǹkan lọ àfi bá jìnnà pọ̀ naam ọmọ àwọn màláíkà ń bò débẹ̀ àwọn èyí tó nírìn tiwọn ó ní kíni apani ọlọ́wọ́n bá fi sọ̀rọ̀ apá tiwọn wọ́n wá apá tiwọn ìní sọ méjì mẹ́rin wọ́n sọ mọ́ wá débi apá àwọn màláíkà ọlọ́run ní mọ́dá nínú ẹ̀ alápá méjì ń bẹ nínú wọn wọ́sùlá alápá mẹ́ta ń bẹ nínú wọn ọ̀dà ọkọ̀ mẹ́ta ẹlẹ́sìn òsì bọ́lọ̀ fẹsẹ̀ mẹ́ta rìn ṣùgbọ́n ní fífò lè fi apá mẹ́ta fò tọ́jẹ mọ́ sáyẹ́ǹsì wà ń bẹ fẹ́ni tó bá mọ̀ tó bá lágbọ̀ọ́yé dáadáa ó ní wọ́rùbá ọ̀nbẹ nínú wọn náà tó tún lápá mẹ́rin ti fi ń fò káàkiri ọlọ́run wa ní kọ̀ wá parí síbẹ̀ tí wọn náà àlékún a máa bá wọn. tó bá wù ó lè fẹ́ lómi ju mẹ́rin yẹn lọ gẹ́gẹ́ bó ti fún ànábì wọn bó ti fún màláìka jùbìrìlù ní situmiya six hundred apá iná ni màláìka jùbìrìlù ní ànábì wa lọ sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wasallam. tọ́ba ní ngẹ́lì jù bẹ́ẹ̀ Gabriel apá mélòó lónìí pay six hundred níbo ló ti mọ̀ ànábì lọ́kọ́ yìí mi ò sọlọ bá wà six hundred apá eh, ó ti ju mọ́sálásí lọ ẹ wàá máa bá pákọ̀ kan ṣe jẹ́ o bóyá kan ju Òṣogbo lọ o tẹ́lẹ̀ ma o apá kan bóyá kìí Òṣogbo lápá six hundred ó ti ká gbogbo ayé tán ló fi jẹ́ yọ sí ànábì ànábì orí nǹkan kan mọ́ bá gbogbo ni pátápátá orí nǹkan kan mọ́ tó nípa báyìí inna Allaha ala kulli shay'in qadir nínú tí ó tún máa sọ pé agbára ọlọ́run ọba yìí ó kọjá bẹ́ẹ̀ òun náà ni pé agbára ọlọ́run ọba gbogbo ní tó bá ti fán ká yóò kó pọ̀ lẹ́ẹ̀kan náà háì àwa ń ta fi ń gbalẹ̀ bá dà á lẹ̀ báyìí àbí ìtaná ọ̀fẹ́ musa náà kan lọ́ba dalẹ̀ ọmọ sàní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan agbára ọlọ́run ìṣe bẹ́ẹ̀ nìkẹ́ gbogbo tó fọ́n ká pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tó bá fẹ́ kó jọba yìí ẹ papọ̀ náà nílẹ̀ kan náà wọ́n ti papọ̀ agbára ọlọ́run nínú àwọn àpẹẹrẹ tá a fi máa agbára ọlọ́run ọba ní ọlọ́run ọba sọ pé Suratu Shura kí ni yóò wá ṣẹlẹ̀ tí wọ́n wọ̀húwá ọlọ́run ni mo fán àwọn ènìyàn àtẹ̀dá mi mo fán káórílẹ̀ ọlọ́run ni mo fán ni fífán yàtọ̀ sí pé mo dà ó fi ya pé àwọn èèyàn tá a mọ̀ lọ́pọ̀ jù tọ́lọ́run ọba dá àwọn nǹkan tá a mọ̀ tọ́pọ̀ tọ́lọ́run ọba àwọn nǹkan tọ́lọ́run ọba dá tọ́pọ̀ sórí ilẹ̀ èyí tá a mọ̀ lọ́pọ̀ jù ń bẹ ọlọ́run ni gbogbo àwọn nǹkan tí mo wá fọ́n sórí ilẹ̀ yìí àti sámà yìí tí mo bá fẹ́ kó wọn jọ wa huwa ala jam'ihim idha yasha'u qadir tó bá fẹ́ kó wọn jọ ẹ̀kan náà ni hao ẹ kójọ wọn lè kójọ lẹ́ẹ̀kan náà agbára ọlọ́run kọ̀wá lágbára rẹ̀ ní kó àjọ ní kó àjọ ń jọ àlùkìyámà gbogbo àwọn bàbá tó rírí tó rírí ànábì ádámà ànábì ibrahim wọ́n máa wọ́n báyìí ah, gbogbo àwọn fíráwọn náà ní ọmọ ìgbìyànjú àti wọ́n olórí burúkú yìí rèé ọmọ wa àwọn ẹni ọlọ́run ah àtẹni ọlọ́run ni ó sì máa ní ọmọ rí màjọ ẹni tó rò ẹni ọlọ́run ni tọ́ balẹ̀ burú ọlọ́run ọba ni ó gbogbo nǹkan jọ pátápátá lẹ́ẹ̀kan náà ara gbára ọlọ́run ọba ni àwọn èèyàn ò o naam bí gọ́fúnà ṣe wà ní ní gbogbo àwa tá a wà ní stéètì ọ̀sán afẹ́ká kójọ sí ibi báyìí o ẹni tí ò tẹ̀ ní wá lọ́pọ̀ àwọn kan sì tọ́pẹ́ dé ọ̀pá rèé àmì ọ̀pẹ́ dé ẹ̀rí ẹ̀ kálukú àwọn give excuse ah, ah mọ́tò mi lọ́pẹ́ kíní kan sùmọ́tò ọlọ́run ọba tó bá fẹ́ kó wájọ wá ní ẹ̀kọ́ jọ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kọ́ jọ kó tó wí tán náà ni kó tó pàṣẹ tán náà lẹ́sìn máa kó jọ ara gbára ọlọ́run ọba ni bó ti wá rí ń bíbà wá lọ mọ̀ pé nǹkan tiẹ̀ náà méjì torí àbá ń sọ̀rọ̀ míríkù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a máa yà síbi tí ó máa jẹ́ tiwa náà bẹ́ẹ̀ tí ó máa jẹ́ àǹfààní fún wa bí àdúrà fún wa ọba tó lágbára láti kó gbogbo ohun tí ẹ lérò pé lè kójọ papọ̀ tó lágbára láti kójọ tó sì mọ̀ kó lágbára ẹ̀ nǹkan jẹ́ náà tó sọnù méjì ni nǹkan tó ń wò báyìí tó rí ma ìkànnì nǹkan tó rí ṣùgbọ́n fi ilẹ̀ pé ò rí ma àwọn nǹkan méjèèjì tó sọ nù fún ẹ sọ wá rò pé ọlọ́run ọba ò lè mú ayé torí bí agbára ẹ kọjá yẹn yóò dá padà yóò tún bọ́ fi ni sí ẹlòmí ò pé àwọn ará ẹnìkan yáwó owó òun pọ̀ níta tó ń rí gbà wo ní gbèsè wo tí wọ́n jẹ ní gbèsè láwọn èèyàn jẹ́ olówó níta tí wọ́n sanwó rẹ̀ àwọn obìnrin especially àwọn yàrá ah, owó mi ti ń bẹ níta ọlọ́run lọ́mọ yìí ẹ̀ ẹ̀yìn business ẹni owó yìí ti ń bẹ níta ọlọ́run lọ́mọ yìí ẹ̀ ẹ̀ fẹ́ gbà ẹ̀ ẹlòmí ó ti já pé kò lè ṣe é gbà má èyí ṣe gidi o ọ̀bọ̀dọ̀ gbà pé ìdáyàṣà tọ́lọ́mọ bá bá fẹ́ kójọ fún ọ lẹ́ẹ̀kan náà ni ó kójọ fún ẹ kò sí wàhálà mi ó rí gbà á máa sọ fọ́lọ́n pé ìwọ mi tó sọnù tí rí mọ́ àti ń dí mọ́ mà nǹkan sọnù mẹ́lòmíì nínú gbèsè ayé ẹ̀ tí tí ó sì máa kó ti sọnù nínú nǹkan táyì rí bí kéèyàn jẹ́ ní tí máa ṣẹ̀sìn dáadáa tẹ́lẹ̀ lè tún bá lò wàláhì nǹkan sọnù mọ́ ọlọ́wọ́ kéèyàn jẹ́ ní tí máa rí bí dáadáa kan báyìí báyìí tẹ́lẹ̀ bóyá òun ni máa ṣáájú ń bẹ̀ ní ọ̀bà wa bẹ̀ mọ́ nǹkan sọnù mọ́ ọlọ́wọ́ wá kì fọ́lọ́ ń pé nǹkan mi tó sọnù àti mọ́ mọ́ àti ètí ọlọ́wọ́ bá bá mi dá padà ọlọ́wọ́ dá padà fẹ́ni kọ̀ọ̀kan wa náà nínú àwọn apẹẹrẹ tá a fi máa máa gbára ọlọ́run ọba ni pé ọlọ́run ọba yìí òun náà ni ọlágbára láti máa ṣe nǹkan àtọ́pọ́sìtì ẹ̀ papọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ò lè ṣe méjèèjì papọ̀ a lè pa a lè ṣe kan a lè sọ pé a lè ṣe kan a lè máa dábàá àbá náà ni o a lè máa fọ́ǹbù pa a lè ṣe kan ṣùgbọ́n pósìtì àtò bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba yọ máa ṣe yóò tó máa ṣe ìdàkejì ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà nínú ẹ̀ ni kápá àyàn ká jíyàn èyí tá a pa náà láti jì kì í ṣe pé ọlọ mú mi wàá tó fi pé mo fẹ́ rọ́pò ẹ̀ ní ìpín náà ọlágbóńlé ní ìsàwá ni mo lè pa mo lè jí ọ̀yà pákí erin kò jí lọ́ba mọ̀ bẹ̀ wá ọba ju àgbò rẹ̀ ọba ní salamu aleykum sẹ́sìn gan ní power line ẹ supply mi ní àgbò kan nísìn ní bá gbàgbó wà fún ọ pé àmú jí àbí ìjì sẹ́mọ̀ pé ọ̀n fọpọ́ lọ ṣeré nù èyí sọ pé àà ó jí ó jí ọ̀pá ara ẹni ṣùgbọ́n lọ́wọ́n ọba yìí tọ́ pa yìí tọ́ pa yìí gangan gangan yóò jí padà fún rẹ ọlọ́run nìkan ní a máa ròyìn pé olùpa olùjí ní pa náà ni ó jì ní tó tó wá jì náà ó tún lè pa ẹlòmíín kú lẹ́ẹ̀mejì ṣùgbọ́n kò tí kú ti áhírọ̀ lọ́fà ó ń kú kú àmì ọlọ́run ọba ni ọlọ́run mọ iye ọlọ́run lọ́mọ iye àwọn tí wọ́n kú tọ́lọ́run sọ̀rọ̀ wọn ní àlùkùrán ọlọ́run sùn jí wọn ìyẹn pé wọn ò tí kú ikú áhírọ̀ ńgbà náà ikú àpẹẹrẹ àyà mùjíza ìtàbàntàwà náà mérekù náà ní kú tí wọ́n kù tẹ́mọ́ wá kúkú ti pé wọ́n lọ bí tí wọ́n lọ áhẹ́rọ̀ àhẹ́ wọn àjímọ́ àfijọ́ tọ́lọ́mọba ni wọ́n jí padà tó nípa báyìí ọlọ́run ọba ló lè jí ló lè pa ló sì tún lè jí ń tọ́pa ló tún lè pa ń tó jí ọlọ́run ọba sọ pé bákan náà nínú àwọn abitá ti máa rí àwòrán agbára ọlọ́run ọba bó ti lágbára tó òun náà ni wípé ibi tí ẹni tó jẹ́ ọ̀tá rẹ tó kórìíra yìí tó náà dẹ́ kórìíra rẹ bí ìgbẹ́ bí wọ́n ti máa ń sọ bọ́ba wu ọlọ́run ọba yóò sì sọ yín di ọ̀rẹ́ kòríkòsùn padà ara ọlọ́run nǹkan ní máa dọ́ta alẹ̀ nǹkan tó dọ́ta alẹ̀ yẹn ọlọ́run rẹ̀ mú kúrò tó bá ti mú kúrò ọ parí ẹ bá dọ̀rẹ́ àwọn yorùbá máa sọ pé aṣọ rẹ máa já òsì àbí nǹkan ààrẹ máa já òsì ààrẹ máa já òsì tùmọ̀ lọ́wọ́ ọba yín àwọn èèyàn á máa jà tí wọn ò ní rẹ́ o tí wọ́n fi kú láyé ṣùgbọ́n àwọn máa máa jà tó jẹ́ pé ìjà àwọn ẹ̀ sọ pé báyà tírélà ti gbà àárín wọn kọjá tí bẹ́ẹ̀ tí máa ń sọ ní yorùbá ó ti gbà àárín wọn kọjá tó jẹ́ sí pé tọ́lọ́wọ́n ọba bá fẹ́ so agbára yóò sì dà wọn papọ̀ ọlọ́run ọba sọ pé ansa Allah ansa Allahu an yaj'ala bainakum wa bayna alladhina adaytum minhum mawaddah. àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ ọ̀tá tó lé ṣùgbọ́n ọlọ́run ọba wa dà wọ́n papọ̀ padà ọlọ́run ọba tó lè ṣe bẹ́ẹ̀ ntọ́jẹ́ kọ́tà wà náà ni pé àwọn ń ṣe kèfèrí àwọn ń ṣe islam mọ́ ọ̀yá wọ́n ti gba islam wọ́n bá dọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀tá gidi Abu Sufyan ọ̀gá ọ̀tá ọ̀gá àwọn ọ̀tá gidi lọ́wà muhammed fat nígbà tí anabi simaka padà nínú àwọn tó ṣáájú ni kó náà ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wọ́n pọ̀ bẹ́ẹ̀ naam ara àwọn agbára ọlọ́run ọba ni pé kó mú ìfẹ́ wá síbi tọ́já sí wípé ọ̀tá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara ń táfi máa mọ̀ pé ọlọ́run alágbára yẹn bá a bá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹja wáyé náà nítòsí wáyé ẹ̀yìn náà wo state tá a wà yìí ń sọ̀rọ̀ ìtọ́wà táwọn olóṣèlú mọ́ fẹ́ẹ́ ṣàpèjúwe fún ọ. ọ rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná àtomi iná ni àwọn olóṣèlú kan sólóṣèlú kan tẹ́lẹ̀ jẹ́ fún ọláfojúwe ọlágùn sórí àdúgbò náà pé oyin lọ́lá ẹ máa bí ó ti gbóná ní ọ̀tá sí gọ́fúnà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó wọ́n ti wá dàrá ẹ̀ àti dọ̀rẹ́ Isaka Adeleke bó ló ṣe jẹ́ sẹ́nitọ́ Isaka Adeleke ọ̀tá ni tẹ́lẹ̀ ó di kínú ọ̀dọ̀ rẹ̀ wọn ò jẹ́ jọ jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti jọ ń jẹun báyìí. عسى عسى الله naam ẹ̀yin olùwọ́ a ó rí pé a sọ fún wa yìí pé tọ́pìkì àǹfààní àkọ́kọ́ fi ní ọ́ pàtàkì bí ṣe òun ni pé yọ́ọ̀jẹ̀ ká mọ agbára ọlọ́run ọba sí ẹlẹ́ẹ̀kejì àwọn agbára ọlọ́run ọba tá a wá sóò fún aṣọ bí ọ̀nà méje àbí mẹ́jọ fún wa táfi máa mọ̀ kí agbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tọ́pìkì yọ́ọ́ máa taari lọ mọ ta ni ń pè ní ànábì wa Muhammad máa tàn mọ́lẹ̀ báyìí báyìí pé ah ọmọ òun òun ló ṣe topic yọ ma yọ ma clash wa yọ ma tamalẹ̀ sí wa bí a ah, muhammad sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam bọ́ọ̀ bá sì gbàgbé ó rí i pé nínú àwọn òṣùlù sàlẹ́sà lọ́wọ́ nínú àwọn afande inú kulẹ̀ mẹ́ta tó yẹ kọ́mọ ènìyàn kọ́mọ mùsùlùmí tó gbọ́dọ̀ mọ̀ iná ni ọ wà ma'rifatul abdi rabbah kí ẹrú sin ọlọ́run ọba kọ́mọ olúwa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ma'arifatul abdi dinahu kọ́mẹ̀sí rẹ̀ abdi nabiyahu kó sì máa nábì rẹ̀ sallallahu alaihi wasallam náà ni tí wọ́n bí wá lè rí o wọ́n bí wá lè rí àwọn kwẹ́sàn mẹ́ta abátí wà nù sáré tó bá mọ̀ nípa míríkù ànábì àwọn sẹ́yànà ànábì sallallahu alaihi wasallam yóò jẹ́ kó wa Muhammad sí sallallahu alaihi nù sáré wọ́n bí wá lè rí pé máa di inú ka kí lẹ́sìn rẹ máa ń nàbí ju ka ta ni ànábì rẹ sallallahu alaihi wasallam ẹ sábà mọ̀ nípa iṣẹ́ ìyanu ànábì wa sallallahu alaihi wasallam yóò sún wa mọ́ká tún máa ànábì síwájú sí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ròyìn àwọn tí wọ́n ọmọ ànábì wípé kèfèrí ni wọ́n ọlọ́run ọba sọ pé ya'rifuna ni'matallahi thumma yunkirunaha bẹ́ẹ̀ni wọ́n mọ ànábì ya'rifuna ni'matallah ni'matallah yìí ń bíbà yìí ànábì wa Muhammad ní jẹ́bẹ́ sallallahu alaihi wasallam àbí wọ́n sọmọ ní ni'matallah ni'matallah láàrin yìí ìtumọ̀ ni'matallah yìí ń bíbà yìí lọ́dọ̀ ìmáàmù wa Suddi ó ní náà ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n mọ ànábì Muhammad ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà yunkirunaha wọn ò gbá wọ́n di kèfèrí káwa náà mọ́ba sí sínú àwọn tí ó takò gba tá a bá mọ̀ nípa iṣẹ́ ìyanu ẹ̀ sí àtún ọkàn owó tún wà lọ́dọ̀ ẹ̀ sí pé ah ànábì wa nù Muhammad nìyẹn sallallahu alayhi wa sallam ọlọ́run tún jẹ́rìí sínú àyà mi kí alladhina eléyìí ni àpẹẹrẹ kejì àbí àmì kejì láti mọ̀ pé ká mọ̀ nípasẹ̀ ìyanu ànábì àǹfààní tó gbé fún ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé tá a bá mọ̀ nípasẹ̀ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò máa ran yọọ máa fún mùsùlùmí tọkàn rẹ̀ ti ń já kúrò níbi ẹ̀sìn ọkàn mùsùlùmí ti ń já kúrò níbi ẹ̀sìn nítorí pé nǹkan kan wà tẹ̀ ọkàn mùsùlùmí mi ti ń jákò níbi ẹ̀sìn torí wípé aburú kan bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́fẹ́ kó kúrò tí ò ti kúrò tá a bá mọ̀ nípa ìyanu ànábì sallallahu alaihi wasallam yóò fọkàn wa balẹ̀ pé ẹ̀yìn sábúrú yìí ní ń bẹ lọ́dọ̀ mi tẹ́lẹ̀ ọba tó ń ṣiṣẹ́ ìyanu yìí látara òjíṣẹ́ rẹ̀ yìí ọlágbára àti ìkú fún mi bẹ́ẹ̀ náà lórí tá à ń lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tọ́wọ́ tí ọba tó ṣe ó lè fẹ́mi náà lórí yìí wà kọ́kàn rẹ̀ ó balẹ̀ sí nínú ẹ̀sìn rẹ̀ naam torí wípé ọgbà yìí pé ọlọ́run ọba lọ́ba tó lágbára láti ṣe gbogbo nǹkan àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé mímọ̀ iṣẹ́ ìyanu ànábì sallallahu alaihi wasallam irinṣẹ́ kan ló jẹ́ nínú àwọn irinṣẹ́ tá a lè fi pe àwọn kèfèrí sínú islam ọ̀nà kan ló jẹ́ láti fi pe àwọn tí ò ṣẹ̀sìn káwọn náà wá ṣẹ̀sìn fún kù nínú ẹ̀sìn ọ̀nà kan ló láti fi tan ìmọ́lẹ̀ sínú ọkàn ẹni tí ó gbà kó lè bá gbà naam bẹ́ẹ̀ lórí bákan ọ̀nà kan ló tún jẹ́ láti pè ní bídíà pé kó nu bídíà máa bọ̀ súnà ọ̀nà kan ló láti fi pé mùsùlùmí tọ́já sí pé ó ń dẹ́ṣẹ̀ bóyá lẹ́ṣẹ̀ ni wípé kó túbá kò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀wárí àwọn ẹlẹ́sìn nàṣọ̀ràníyà ó rí pé àwọn wọ́n fókọ̀ sí mérekù mérekù púpọ̀ jù wọn lẹ́yìn ṣe mérekù lọ́rùn ni wọ́n máa ṣe mérekù ní àyìn gbogbo nǹkan pátápátá látòkè délẹ̀ mérekù mérekù sí ẹ̀yà nù ọ̀ọ́mà kí lọ́fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ àwọn náà máa ń jẹ́ ń ṣe wọ́n fẹ́ máa lò ó láti fi pe ẹni tí ò ṣe tiwọn pé kò ní ó bá ṣe tiwọn bẹ́ẹ̀ sì ni ta lọ́wọ́ lẹ́tọ̀ọ́ pé kọ́ máa ṣàlàyé míríkù ànábì rẹ̀ jù àwa ni kí ló fà torí wípé tá a bá wo nǹkan méjì tá a bá wo gbogbo àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run fún níṣẹ́ ìyanu kò sẹ́ni títí ẹ̀ pọ̀ tó ti ànábì wa Muhammad sọ̀rọ̀ ayé tí gbọ́ nǹkan kan o ẹlòmí ọ̀la ní olè báyìí nígbà náà bá ń sọ iṣẹ́ ìyanu ànábì sallallahu alaihi wasallam ó sì dá ànábì náà ṣe pẹ̀lú ọkọ rẹ̀ náà pé iṣẹ́ kínní iṣẹ́ ìyanu sẹ́yìn pé iṣẹ́ ìyanu ẹ̀ ìyanu bá ha ìtumọ̀ iṣẹ́ ìyanu nìyẹn ẹni tí ẹ̀ bá rí nǹkan ha tàbí ha ọ̀yànà náà nù àwọn Yorùbá tú sí pé iṣẹ́ ìyanu tábà fẹ́ ka nọ́mbà iṣẹ́ ìyanu ànábì kì í ṣe gbẹ́ kò tiẹ̀ ṣe kọ̀m̀pìà pẹ̀lú iṣẹ́ ìyanu àwọn ànábì yòókù ìyẹn nọ́mbà nù iye rẹ̀ nìyẹn tábà tó fẹ́ sọ bó ṣe rí gangan sẹ̀wọ̀n pọ̀tọ̀ ní nọ́mbà ọ̀tọ̀ ní bó ṣe rí bá ní mọ́tò bítù mẹ́ta ńlé àápè mọ́tò mẹ́ta ló nílé àbí tíyàn bá ní Prado kan wọ́n pè é Prado kan ló ní ṣùgbọ́n ó ti ra bítù méjìlá sọmọ pé nọ́mbà ọ yàtọ̀ ti nọ́mbà ànábì pọ̀ nọ́mbà ìyá iṣẹ́ ìyanu ànábì ọ̀pọ̀ ju gbogbo tàwọn ànábì tó síwájú ẹ̀ lọ tàbá tó wá ní ká wo bí iṣẹ́ ìyanu yẹn gẹ́ ṣe ẹ́bì tó bó ṣe lágbára tó ó wúwo ju gbogbo iṣẹ́ ìyanu táwọn ànábì yòókù ṣe lọ sallallahu alaihi wa sallam nígbà táwọn wáyé ní tọ́pọ̀ tó báyìí lọ́dọ̀ wa náà wa mùsùlùmí ní ẹ̀sìn Islam a níṣẹ́ ìyanu tọ́pọ̀ ju tiwọn lọ a tún níṣẹ́ ìyanu tó wúwo ju tàwọn mìíràn lọ èyí á sì ta wá a máa sọ fáwọn èèyàn sáàjẹ̀ ká yé náà ọmọ ẹnjẹ́ ń pè ní Muhammad sallallahu alayhi wa sallam èyí sì tá a máa sọ tá a bá máa yóò jàǹfààní fún gbogbo wa yóò sì jàǹfààní fún àwọn mìíràn náà tí wọn ò tí ṣe ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀karùn-ún léyìí tọ́jọ́ sí pé mo fi ń báàkì bí wọ́n ṣe mú tọ́pìkì yìí òun ni pé tá a bá wà àwùjọ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àmà nípa sẹ́yànà ànábì wa sallallahu alaihi wasallam tàbá bẹ̀ nìkan léèrè nísìn gbàmà tẹ́sì ìyàwó nínú lẹ́kítọ̀ lẹ́kọ̀ọ̀kan mo lè wo bí mo lè wo bí ẹni tó wà ń bí ọmọ òfin ìrọ̀hùn mo rí yín dáadáa mo lè wo bí mo lè wọ̀ ọ́n yí ọya afa afa ẹni ọlọ́run yẹn ẹ dìde ẹ sọ sẹ́yànà ànábì márùn fún mi lẹ́ẹ̀kan náà láì ní sẹ́mi márùn márùn ọya. àwọn àwọn aláwòkó náà bára kò mí sọ̀rọ̀ tí ń gbọ́ sẹ́rí <laughs> kó ti há ẹ̀jọ̀kọ̀ ní tí wọ́n fẹ́ àti fúnà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bí iṣẹ́ ànábì ti pọ̀ wọ́n ní iṣẹ́ ìyanu ànábì ọ̀pọ̀ ju ìpẹ́ ẹlẹ lọ nígbà àwọn onímọ̀ bẹ́ẹ̀ sí kà ọ̀pọ̀ jòjò tí ń sàn sánmà lọ làwọn abira wa lé làwọn kò sì tí èbú fàáfà wá yìí bó ṣe rí lọ́dọ̀ gbogbo kálukú lọ́nu rẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ mọ́ àwọn àdàbí ẹni pé àbáyànàbí ò ní sẹ́ ìyanu sallallahu alaihi wasallam ah, bàbá bàbá wọ́n máa fi ọ̀nà kan ní ọ̀nà bàbá ọ̀nà e, iṣẹ́ ìyanu bàbá iṣẹ́ ìyanu ọmọ ẹlọ́dọ̀ ànágbà Muhammad sallallahu alaihi wasallam ah, àwọn iṣẹ́ ìyanu wọn wáyé ló fi jẹ́ pé tọba rẹ̀ ń tọ́mọ̀ nípa ẹ̀sìn tọba dúró gbọ́n tẹ́ẹ̀mà wò bí òkè nígbè àá bó ti rí tínrín tó ìnáà àhẹ́ bó ti dàbí òkè kèéso náà àwọn nǹkan tó mọ̀ táwọn ènìyàn mọ̀ ni àwọn agbára ìgbàgbọ́ tí ń bẹ nínú gbèsè ayé ẹ̀ táwọn àmì ò ní iná ni tó nípa báyìí iṣẹ́ ìyanu anabiwa Muhammad ọ̀pọ̀ sallallahu a ní di ẹ̀ fúnra wa tá a bá yóò lè ràn wá lọ́wọ́ tàbá wá ké sí kan nínú àwọn ẹlẹ́sìn mìíràn ó dàmọ́ kékeré báyìí tí o sí ní láàkáyì sọ́sẹ̀ ìyá náà nẹ́bí yín yóò máa kà fún yín o sì bá òtàwó o sì bàbá ó sì kòkó bàbá sásùn o sì kíní ó sì yóò máa kà fún yín lọ́yìn ṣùgbọ́n àwọn ọ̀mà èsì bóyá rú àwọn nǹkan àwọn yìí tá a gbé kalẹ̀ yìí yóò kó kíní yẹn sínú gbèsè ayé wa yóò jẹ́ àmà yóò jẹ́ àmà ẹni tí wọ́n ń pè ní Muhammad sallallahu alayhi ló fi jẹ́ sí pé irú tọ́pìkì yìí ó ṣe ṣe kọ́lọ́wọ́n ọba ó lò ó láti fi dí àwọn àlàfo nì tó fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà á fi wà ní ẹni tó mọ̀ nípa iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi ẹ̀yin olùbọ̀ wa ẹ lọ mọ̀ yí pé tọ́pìkì yìí èyí tó kẹnu púpọ̀ ni etí aṣọ rẹ̀ sì jìnnà apá ọ̀ka lẹ́mìí náà bá máa sọ lọ́wọ́ nìyí ti àwọn ìyá aláṣọ ibi apá rẹ̀ bá dé ní òmùdí ẹjọ́ nìdí kan yóò pé mú lọ́ọ̀kan nì apá mi ọ̀ka ọ̀rọ̀ sẹ́ ìyá náà nẹ́bí èmi sẹ́ ni máa sọ ìyá apá mi ọ̀ka mi tọ́pọ̀ dì mùtàrà mi yàrá àtọ̀rọ̀ etí rẹ̀ jìnnà tèfètèfètèfètè apá ọ̀ka ọ̀kan ni láti fà wá ibi ọwọ́ mi bá gòdè níwọ̀n bá ní ma ṣàlàyé fún wa ẹ̀rọ mọ̀ pé tọ́pìkì yẹn gùn ẹni tí èèyàn rí náà rí gan-an níbẹ̀ bẹ́ẹ̀ bá ní ká jókòó fífítì irú jókòó yìí kò tí ẹ èyí tí mi máa mú tún sọ ní o kò tán níjókòrú jókòó two hours àwa fi sọ́nà fifty ó jẹ́ one hundred kínú hours àbí a lè rí tọ́ a kàn sọ díẹ̀ mbẹ́ ló fi jẹ́ sí pé irú ìpàdé báyìí ìpàdé tó dára púpọ̀ ni ìpàdé tó dára púpọ̀ ni yóò dára tó bá jẹ́ sí pé series bá wà fún kọ́mọ́jẹ́ jókòó kan yìí torí bóyá ní fi lè mẹ́nu báyìí iṣẹ́ ìyanu gan lónìí torí pé àwọn foundation wà tábọ́dọ̀ rìn lórí ẹ̀ ká tó máa mẹ́ńsàn iṣẹ́ ìyanu ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àṣeṣe kọ́rọ̀ yíyà síbi kan bẹ̀rù sọ̀mọ́kì sí pé mo fẹ́ mẹ́ńsàn mo fẹ́ fún alápèjúwe iṣẹ́ ìyanu wọ̀ naam báyìí àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú mu'jizatun nabiyyi sallallahu alaihi wasallam ẹ bá ń wí tani ó túmọ̀ rẹ̀ fún mi àfa Lukman túmọ̀ rẹ̀ fún mi sallallahu alayhi wa sallam àwọn iṣẹ́ ìyanu plural ni àwọn iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tani ó sọ òyìnbó ẹ̀ fún mi ọ̀yà ọ̀yà kílẹ̀ kọ́ bẹ́ẹ̀ òyìnbó ẹ̀ sallallahu alayhi wa sallam. àwọn míríkù ànábì wa Muhammad sallallahu alaihi wa ẹ rí pé nu gbólóhùn yẹn nǹkan méjì ní bẹ́ẹ̀ miriku ànábì wọ́ọ̀dù méjì làwọn àmì bẹ́ẹ̀ míríkù ànábì ẹni pé mọ́ọ̀jíza ànábì ká máa sọ̀rọ̀ sẹ́yanu ó nìdí ká màtó máa mọ́ọ̀jíza ká sì màtó máa ń tẹ́ ń pè ní ànábì abọ́lọ̀ torí nǹkan méjì tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà ni a fẹ́ sọ̀rọ̀ bí yóò kọ́ fi spanner Hana, ná àti screwdriver àti hammer àti sísù gbogbo àwọn kan eléyìí hàn pé eléyìí eléyìí ló kọ eléyìí ló kọ rẹ kó tó di pé yóò máa ṣe bẹ́ẹ̀ ni ọbẹ̀ kọ́ fọkanáìsà yóò fi èwo náà fi máa géèjì dáyà rẹ̀ ni kìíní kan báyìí yóò fi hàn ọ́ yóò fi táìmù àti ẹ̀ma fi máa táìmù ẹ̀ àbí ìmọ̀ bí wọ́n ṣe ṣe yóò fi orí bí wọ́n ṣe máa tan eh, machine yẹn ibi tá a fi sí rèé ibi tá a máa rọpò sí rèé ibi tá a ti máa start yẹn yóò fi hàn án bẹ́ẹ̀ lórí bá mọ̀rọ̀ kò ní jábọ́ bí ìgbà tí yàn lọ sódò tó pẹ́ tó bá mẹ́ja nírù yóò ṣe kíni yóò jábọ́ lẹ̀ ọ̀rọ̀ náà lórí ọ̀rọ̀ náà sì nírù tó bá mú ọ̀rọ̀ nírù àwọn èèyàn ò ní gbọ́ yé ọjà bọ́ lọ́wọ́ tó bá mú ọ̀rọ̀ lọ́rùn báyìí tó hé báyìí tó fi parí ẹ̀ tán àwọn èyìnbó pè ní mírèkù yorùbá pè ní iṣẹ́ ìyanu Ah, ẹ̀yà ṣe tí wọ́n fi pè ní iṣẹ́ ìyanu sẹ́ni àmọ́ ìyanu ni tá a bá ti rí ẹyí ti tó fi jẹ́ sí pé ẹnu ni a mú tí wọn ò mú ojú tí wọn ò mú imú àti tí wọn ò sì mọ̀wọ́ pa àmọ́ pàtẹ́wọ́ kí ló dé tó jẹ́ pé sẹ́ ìyanu ó sì sọ́kọ́ pé nǹkan méjì lọ́fà tí wọ́n fi pè ní sẹ́ ìyanu wọ́n túmọ̀ rẹ̀ wípé sẹ́ ìyanu torí pé ẹnu jẹ́ nínú àwọn bọ́dì tí ń bẹ ní páàtì wa ara wa tí ń bẹ lára orí wa ẹnu lọ́pọ̀lọpọ̀ ọgbà yín máa pàdé ni àbí mẹ́rin ní ọ̀bá sùn ẹyin nìkan náà ní máa pàdé àbí tí wọ́n sùn tọ́wọ́ ya nílẹ̀ báyìí ó ti di àléébù mọ́ lára nù wọ́n ní à dẹ̀wẹ́ àbí kí wọ́n pè ní ọ̀njátọ́ àbí nǹkan ṣe náà àwọn oríkì ara ènìyàn tí ń bẹ lórí ọlọ́bẹ̀ ni pé ẹnu nìkan là máa padì gbogbo ìgbà bí wọn bá jókòó báyìí tí ó sùn tó bá díjú wọn á ní nǹkan kan sojú ẹ ẹni tí ó sùn ní díjú o bọ́ba díjú bọ́ba pretend gan kò ní pẹ́ tí ìfi máa ń ti pé ajẹ́nsáré yájú jẹ́nsáré yájú torí pé bọ́ọ̀lù ti dọ́mi ènìyàn nìyẹn bóyá nítorí pé ẹnu nìkan ní máa padì nígbà tí yàrá bá yájú sílẹ̀ sísẹ̀ ẹ̀yánu dẹ̀ ní mérékù ní ojú náà láàfin rí tàbí káfí ti gbọ́ ẹni tó bá sì sùn ò lè mọ̀ ẹni tí ó sì sùn dẹ̀ ní gbogbo oríkèé ikú ni ó yà sílẹ̀ ṣùgbọ́n ẹnu nìkan ni ó pàdé yóò sá sí nǹkan kan kí ni ó wá sí yóò yà nù bóyá tí wọ́n fi mẹ́nu tí wọ́n pè níṣẹ́ ìyanu nù tàbí kọjá sí pé wọ́n sọ́dí nature ọmọ ènìyàn pé tó bá rí nǹkan tójú rẹ̀ ò rí rí tàbí tó yà lẹ́nu tó tóbi tó jẹ́ tuntun sí ọmọ èèyàn ó nù bóyá tí wọ́n fà wallahu ta'ala alam ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àbọ̀dọ̀ kí àwọn àáfàá tí wọ́n tún máa gbólóyìn yẹn ṣiṣẹ́ ìyanu àbọ̀dọ̀ kí wọn kásì rántí wọn kálẹ̀ ṣàdúrà fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúrò láyé kásì tọrọ àforíjì fún wọn wọ́n gbìyànjú gan láti tún máa mọ́jíza láti ronú jinlẹ̀ dé lẹ́fún ni ah, ọkọ̀ yìí ṣe wà fáà gbólóhùn lárúbáwá mà ní mọ̀jíza àwọn abẹ́ túmọ̀ rẹ̀ wọ́n wá wò pé kí láì túmọ̀ ẹ̀ ọlọ́lọ́ mọ iye ọjọ́ tẹ́lómi ronú ronú ronú kán tó padà sórí gbólóhùn pé ẹjẹ́ a máa túmọ̀ jíza sí iṣẹ́ ìyanu ah ọlọ́run ọba kọ́ bá aṣàánú gbogbo wọn o wọ́n gbìyànjú nígbà mo ronú sí gbólóhùn yẹn wọ́n ní ìdíkìyàn fún aládùá torí pé iṣẹ́ kan ni wọ́n ṣe tí wọ́n fi lè dérú lẹ́fọ̀ọ́ ni ṣùgbọ́n mo wá sọ fún wa yí pé títúmọ̀ mọ̀jísà ṣiṣẹ́ ìyanu kò kùn tó sàpè lẹ́yìn bàtà kí wọn tánu bí wọn bá kí aṣíwájú tọmọ lẹ́yìn bá dé tọba fi kún iṣẹ́ aṣíwájú náà ní ṣégeni ní tún ṣe aṣíwájú tí èsì aṣíwájú rere ni ò ní fẹ́ kí wọ́n bóun tún nǹkan tó ń bá fi ilẹ̀ sí aṣíwájú rere inú rẹ̀ á máa dùn ní pé àti ẹ̀dùgbẹ́ fọlọ́n yí pé ẹ̀yìn wa ò ṣégeni kò bàjẹ́ kátó máa mú jísà àti sẹ́yẹ yanu ó wíìkì díẹ̀ lábalábì kan kí ló fà á torí pé gbogbo gbólóhùn nínú Islam tó bá jẹ́ gbólóhùn ṣẹ̀ríà a lè túmọ̀ ẹ̀ léde Yorùbá pẹ̀lú gbólóhùn kan wọ́n máa ń pè wọ́n ní alifáàdù ṣẹ̀ríà ọ̀rọ̀ mímọ̀ lélẹ́hùn àwọn gbólóhùn ṣẹ̀ríà a lè dá tún fúnra wa nínú èdè wa kọ́wájá sí pé gbólóhùn náà láti túmọ̀ gbólóhùn yẹn ọ̀rọ̀ náà láti túmọ̀ ọ̀rọ̀ kò ṣeé ṣe tọ́jú pé gbólóhùn sẹ̀ríà ni o gbọ́ mi yé dáadáa o mi ò pé gbólóhùn lásán o gbólóhùn sẹ̀ríà gbólóhùn lásán ń bẹ gbólóhùn sẹ̀ríà ń bẹ wọ́ọ̀dù sẹ̀ríà ń bẹ wọ́ọ̀dù ní tèèṣe sẹ̀ríà ń bẹ lápèjúwe ní ìsìn kí leléyìí ní lárúbáwá mẹ́rùwá mẹ́rùwá fáànù abẹ̀bẹ̀ fáànù ẹ̀ ṣe gbólóhùn sẹ̀ríà tó ti yé eléyìí á máa túmọ̀ ní èdè kéde yóò sì máa ṣe tú yóò sì máa lọ ṣùgbọ́n àwọn gbólóhùn tó bá jẹ́ sí pé kì í ṣe irú àwọn fáànù pẹ́ẹ̀nì kankan tó jẹ́ sí wípé gbólóhùn tó nítumọ̀ ṣẹ̀rí àdàbẹ́ni àti túmọ̀ inú èdè mìíràn pẹ̀lú wọ́ọ̀dù kan ó lè díẹ̀ wọn à lè gbà tán wọn kàn lè gba díẹ̀ níbẹ̀ yẹn fi sọ fún wa yí pé kápẹ́ mọ̀jísà ní iṣẹ́ ìyanu kátúmọ̀ yìí Yorùbá bẹ́ẹ̀ kò túmọ̀ mọ̀jísà tán torí pé ìyá máa rí nǹkan ìyanu ń gbà mí ìyá máa rí nǹkan ìyanu ń gbà mí tí ó jẹ́ nǹkan ti ṣe ìtọ́nù kèyí ṣe mọ̀jísà nìyẹn fún ìpínlẹ̀ mẹ́rẹ́kù mo rò pé ìwà pẹ̀lú mẹ́yìn olùgbọ́ wa ee ó ní pé tàbá wa fẹ́ túmọ̀ gbólóhùn yìí àwọn gbólóhùn sẹ̀ríà tàbá fẹ́ túmọ̀ rẹ̀ lọ́dọ̀ wa ntọ́da ká máa fi túmọ̀ ẹ̀ ní gbólóhùn sẹ̀ríà náà ní ká fi máa túmọ̀ rẹ̀ tàbí fún lápèjúwe lábẹ́ ni pé àwọn èèyàn ooru mú aláwọn sáà ìdìbò kan bẹ̀yẹn tàbí fún mi lápèjúwe ah àwọn gbólóhùn sẹ̀ríà tọ́ba fẹ́ túmọ̀ rẹ̀ ìtọ́ dáa jù ni pé ká fi gbólóhùn yẹn náà túmọ̀ rẹ̀ yẹn ni pé ká pè bó ṣe wà àbá màmá pè dáadáa tàbí fún mi lápèjúwe kọ́nàwọ́ rẹ̀ ọ̀yá bisimilá bẹ́ẹ̀ ni mo ti gbọ́ àpèjúwe míì mọ̀ ń sọ gbólóhùn míì nú gbólóhùn sẹ̀ríà ọ̀yá ẹ ti ẹ tíráì àsọ̀lá ọ̀yá gbólóhùn àti wí sọ̀lá ọ̀yá abdulhafiz imam alubarika gbólóhùn sẹ̀ríà ni sí bólú sẹ̀ríà ní alùbáríkà ní ti bólú sẹ̀ríà alùbáríkà bólú lásán ìbùkún náà náfìlà náà ẹni tó wí náfìlà ẹ gbà náfìlà ọfẹ́ túmọ̀ náfìlà ní yorùbá ọ sọ wípé àwọn yorùbá ó pe iṣẹ́ àṣegbọ́ rẹ ẹ̀dá kan tó wá túmọ̀ náfìlà nù sẹ̀ríà iṣẹ́ àṣegbọ́ rẹ bẹ́ẹ̀ sì ni zakat àwọn tó súnmọ́ jù nù ọ wà ń bí lọ́dọ̀ mi mo kàn fẹ́ wò bóyá àwọn èèyàn òsùn lọ́pọ̀ ni mo sì rí báwọn èèyàn òsùn tó nǹkan ẹni tó bá sùn kò jí padà ẹ rí àwọn gbólóhùn tó bá jẹ́ gbólóhùn ṣẹ̀rí àbá yẹn bá ń ṣe máa lò ó nù kì í ṣe pé àwọn túmọ̀ ẹnu èdè wa tá a bá túmọ̀ ẹnu èdè wa yóò kù bì kan àbí kó kù bì tó bá pọ̀ ìwé ẹni mọ̀jíza tá a bá fẹ́ sọ Yorùbá rẹ̀ á pè mọ̀jíza àwọn ni mọ̀jìzátù nàbí sallallahu alaihi wasallam á pé mọ̀jìzà nàbí sallallahu alaihi wasallam ó sì dámi lójú pé àwọn àgbàlagbà tó jókòó náà máa pé wọ́n máa pé mọ̀jìzà àlẹ́ ìgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pé mọ̀jìzà nàbí mọ̀jìzà ẹni pé kápẹ́ ní mọ̀jìzà ó túmọ̀ gangan káwọn èèyàn wá máa wá túmọ̀ pé kí náà ń pè ní mọ̀jìzà kiri ó jẹ́ kí ó pìrìsẹ́ǹtì túmọ̀ yẹn fólùgbọ́ wa ju ká máa pè ní iṣẹ́ ìyanu lọ torí pé a máa ń ríṣẹ́ ìyanu tí ò ní jẹ́ ti sẹ̀rí à ìyanu ọlọ́mọdé ara èèyàn máa lọ́ntì kí mọ́tò ọ̀tákìtì lẹ́ẹ̀mejìlá ṣíṣẹ́ ìyanu náà kọ́ ni ó ní sá <laughs> ṣé mò ń jíjà wá nù eléyìí ṣé mò ń jíjà naam ewúrẹ́ kan nísìn ẹ̀yìn tá a mọ̀ ní pé ewúrẹ́ kì í sábà bímọ ju mẹ́ta mẹ́rin lọ ó wá bímọ méjìlá bí ẹlẹ́dẹ̀ sí máa ń bímọ ó bímọ méjìlá ewúrẹ́ ṣé iṣẹ́ ìyanu kọ́ ṣé mùjíza wa kìí ṣe mùjíza àwọn eré àyìn láti gbọ́dọ̀ mọ̀ pé láti máa túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ olè díẹ̀ yóò máa ní àwọn abìkan tí wọ́n máa ṣẹ́kù sí tí ò ní kọ́va ẹ̀ náà àwọn àpẹẹrẹ náà ni àdùá ọ̀yà àdùá lápá bí ẹ bá ń túmọ̀ àdùá ọ̀yà àdùá ẹ ti gbàgbọ́ yé kọ́ ìdàmínú òfin tí mo fi á máa lò nù ni àdùá ó kí ni túmọ̀ rẹ̀ àdùá tọ̀ nínú èdè Yorùbá àdúà ìpèpè náà ní à ń pè ní àdúà ní èdè Yorùbá ìpèpè ẹ dá fún ẹ ṣàdúrà fún wa àwa ni àwọn ní kẹ́ ẹ ṣe ìpèpè fún wa ṣe ó yé tó yé ẹni tó ń bá sọ̀rọ̀ kò yé àfi ká padà sí gbólóhùn ká pè ní àdúà kódà kọjá sí pé a yí nǹkan kan kọ̀ọ̀kan padà ń bẹ̀ nínú pronunciation wa ìwé náà ni azakat àgbésàkà ọ̀dà ọlọ́run ni ẹ sàkà. àfàwà nínú ẹgbà ọlọ́run ní máa fọwọ́ yín má fọwọ́n tó máa zakat náà ní ká fọ nǹkan ma, àwọn ni ọlọ́run máa fọwọ́ wa mọ́ àwọn yóò gbé àá sówó dọ̀tí ni sẹ́ni pé kò yí èèyàn tó kó o ní sàká sọ́ọ̀mù pé a ti yí záà sí ká wá pè ní nǹkan yìí a láti mùjísà ló gbé o bẹ́ẹ̀ náà ni síbi hajj ọ̀yà alo ti sáájì ní gbogbo ẹni tẹ́ wà ń kalẹ̀ báyìí ọ̀nà wọ́ ájìdà àárí àfi ká wá bẹ ọlọ́run ọba o ọlọ́run hàn ẹnìkan ẹnìkan péré ọlọ́run abẹ ọ̀hún pẹ̀lú agbára rẹ ìwọ lọ́ba tó lè ṣe àwọn ẹrúsìn rẹ tí wọ́n jókòó yìí wọ́n ń ṣe orígun ìsìláàmù wọn mẹ́rẹ̀ẹ̀rin bí wọ́n ṣe lágbára tó bí wọ́n ṣe lágbára mọ́ ọwọ́ kù nọ́mbà fáìfù yìí ó sì mọ̀ pé owó lèèyàn fi ṣe é ọlọ́run wá sílẹ̀kùn ọ̀nà tí kálukú fi gbà lọ sí hajj fún wa ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa bóyá láwọn àjókòó táwa máa pàdé nígbà míì nígbà míì tájì bá ti ń súnmọ́ ara wọn tí ó sọ fún wa pé yes alhamdulilayi mo wà náà tí ó lọ lọ́dún ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa naam ibẹ̀ náà ni hajj ọ̀yà ẹ fẹ́ lọ hajj àbí yóò bá hajj ẹ wá sọ pé mo fẹ́ lọ gbèrò ìtumọ̀ hajj ni èrò gbígbà ní èdè Yorùbá alihajju èròǹgbà ní à ń pè báyìí wọ́n lọ gbèrò àwọn èèyàn pé lọ gbèrò tó gbèrò lọ mọ́kà ni àbó gbèrò lọ ìbàdàn àbá gbèrò ọkọ̀ ni ọ́ tó bá ní mo fẹ́ lọ hajj àtọmọdé àtàgbà yóò ti kí ni yìí bó ti ẹ̀jẹ̀ sí pé òní pè bí sẹ̀rí àti pé òní pè ha ó pè ní ló pè haadi hamza bẹ́ẹ̀ náà ni alhaji alhaji kí é Ọ dáa ju káwá máa pè ní olùgbèrò lọ àfi aláàjì káwá pé olùgbèrò yóò pè èmi olùgbèrò èmi lolùgbèrò ẹ òbí ṣe ń yẹyẹ mi yóò yìí bá fún wa so nípa báyìí ìwé ẹ̀ náà a máa pè ní mọjíza tó kílẹ̀ wa gbólóhùn àkọ́kọ́ nù a wà lọ síbi gbólóhùn ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ òun náà ni anabi wa bó láti ṣe súnmọ́ ànábì mẹ́ná ẹ má gbàgbé òfin tí mo fún alẹ́ kan o abẹ́ túmọ̀ ànábì tani ó túmọ̀ rẹ̀ fa ànábì yù abẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀yà bàbá mọ́m ànábì náà ni ẹ̀yin lẹ́gbàá o ẹ rí i pé Yorùbá ni ṣùgbọ́n Lárúbáwá lasọ di Yorùbá ló fi jẹ́ sí pé ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ pé rẹ̀ lánàbì ànábì yù lasọ di ànábì ànábì yù lásọ di ànábì àwọn aráàlọ́rin tó máa pé jù ti àlọ́ àwọn bíbá àwọn máa pé ànábì màmá ànábì àwọn tí wọ́n pé àná àwọn máa fi ná sí tiwọn àwọn aráàlọ́rin mo gbé bẹ̀ díẹ̀ wọ́n máa pé ànábì àwọn pè é dáa díẹ̀ jù ti àwa lọ àwọn máa pè ní ànábì àti ká pé ànábì lánàbì ká pé ànábì yù ní ànábì ọ̀dà àdùkáwá máa wá tuma nàbí yù lọ káàkiri torí pé kò sí tó ṣe déédéé ẹ̀nú èdè tiwa yìí gbólóhùn sẹ̀ríà ni òun tó bá jẹ́ gbólóhùn sẹ̀ríà bẹ́ẹ̀ rà máa rí ló fi jẹ́ sí pé àrọ̀súlù náà ń tọ́ dáa jù náà ní pé ká máa pè ní rọ̀súlù tá bá ń pè lójíṣẹ́ kò yé kò yá àwọn èèyàn mẹ́sẹ́ńjà làwọn olóyìnbó ń pè é tá bá sì di báǹkì náà mẹ́sẹ́ńjà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́wọ́ àfi àwọn ànábì ọlọ́run wé <laughs> mẹ́sẹ́ńjà báǹkì ni àfi ká máa padà bẹ́ẹ̀ ká máa pa wọn náà ní rọ̀súùlù fi àsọ̀látù fún ànábì wa àti rọ̀súùlù wa ká máa máa fi àsọ̀látù fún ànábì wa àti òjíṣẹ́ wa òjíṣẹ́ ó sì dá báwọn òjíṣẹ́ fún wa ṣùgbọ́n ìrànṣẹ́ a ó léwu díẹ̀ o ká ànábì ní ìrànṣẹ́ ọlọ́run ká ní ìrànṣẹ́ àrọ̀súùlù ìrànṣẹ́ tò nípa báyìí bá a ṣe túmọ̀ mùjíza bẹ́ẹ̀ náà látúmọ̀ ànábì náà sallallahu alayhi wa gbogbo wa náà sì máa pé gbólóhùn ànábì a ò gbọ́dọ̀ lò fẹ́ni kankan lẹ́yìn ìgbà tí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti lọ yẹn ló fi jásí pé kọ̀lẹ́tọ̀ nínú èdèkéde ibi ká pe ẹnì kankan ní prophet gẹ́gẹ́ bó ti gbajúmọ̀ gbajà lọ́dọ̀ àwọn nasọ́ra yìí bí yàrá ti máa kankan nù ìjìlù báyìí ó ti di kínú prophet àwọn ò gbọ́dọ̀ bá wọn pè bẹ́ẹ̀ kódà kọjá sí pé ní tí wọ́n ń pè nù torí pé ní tó túmọ̀ ẹ̀ sí náà ni ànábì àwọn ò ní bá wọn pè ní prophet kọ́lá fẹ́ pé a ní ìjókòó tá a fẹ́ jókòó papọ̀ àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn mìíràn ọwọ́ ajẹ́ sípẹ́ tó lìdí tí wọ́n wá prophet ni ní ń pè lọ́dọ̀ wọn àwọn onípè prophet o mr lápè ìgbé ọ̀rọ̀ tí mr adéṣekínní kan sọ yìí àkọ́takùn tí kíní báyìí báyìí wí àwọn onípè ọ̀rọ̀ tí prophet yìí sọ torí pé ní táwọn prophet náà ní nàbí àwọn ọ̀bọ̀dọ̀ wí gbólóhùn uh, <clears throat> mọ̀jíza yìí jẹ́lọ́ wáyé nínú alukur'anul karim mọ̀jíza mọ̀jíza sọ̀rọ̀ náà alukur'anul karim ìdáhùn ní pé simbe, Bulu mbẹ́ gbólóhùn mọ̀jíza tó pọ́pùlà káàkiri ayé yìí sinu mọ̀ sí náà alukur'an sọ̀rọ̀ nínú súnà nábì simbe bakana, tún sí mbẹ́ bákan náà ẹ̀wá gboko báyìí. mọ̀jíza nígbà náà gbé kíní jáde mọ̀jíza tó náà lakọ́ kò sì sínú àlùkùránì kò sì sínú Muhammad ṣùgbọ́n gbólóhùn ìpìlẹ̀ rẹ̀ vẹ́ẹ̀bù ẹ̀ orúkọ ni ṣùgbọ́n ẹ̀ ọ̀rọ̀ sí rẹ̀ ọ lónìí ọ̀nà nínú ọlọ́run ọba لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولا بئس المصير معجزين معجزين لا ترى لكنا لوات معجزات هو بكنا أتوري معجزين نبي قراءة كما كاكا وما هم بمعجزين instead وما هم بمعجزين نعم àtúrí àjásítù àjásítù ọlọ́run bá sọ pé kọ́ọ́là ya waylata àjásítù an akuna mithla hadhal ghurab fawariya sawata akhi àtúrí àjáz a rí pé gbogbo kíní ìpìlẹ̀ ara kan náà jọ ni wọ́n ṣùgbọ́n gbólóhùn mọ́ nìkan láàrin a àjáz ọlọ́run ọba إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر أعجاز أدري معاجزين من القرآن والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم بين ṣùgbọ́n bólú mùjísà ò sí náà lọ́kùránì ọ̀dẹ̀ sínú anabi wa Muhammad bákan náà àwọn tàbí ànábì ò sì wọn ò wírí kódà àwọn tàbí ẹ̀yìn náà tí wọ́n tún àwọn tàbí wọn ò ìsì wọn ọ wáyé padà lọ́dọ̀ àwọn àfáà míì tí wọ́n kàn ní àlò àwọn gbólóhùn lọ́wọ́ àná tó sallallahu alayhi wa sallam tó ń ṣe déédéé mùjíza torí mi àbá ní bọ́ọ̀lù mùjíza ò sí náà lọ́kùnrin ṣé ìtumọ̀ mùjíza wà sí náà lọ́kùnrin ọ wà ń bẹ̀ àwọn gbólóhùn tó lọ́wọ́ ọba lò bíi mẹ́rin náà ni tọ́jà sí pé ọ wà náà lọ́kùnrin instead tá fi ń pè ní mùjíza ni gbólóhùn yẹn ló yẹ ká máa lò jù mẹ́rin náà ni alákọ̀ọ́kọ́ al-aya gbogbo alamọ̀tẹ́kùn ni aya. ẹni kùránì kìíní kan àyà kìíní kan àyà táyé yẹn máa ń o àyà pé fáàsì ń kọ́ o àyà ìtumọ̀ àyà ni mọ̀jísà táyé ń wí kiri ntí náà lọ kùránì nù ọ̀pọ̀ dáadáa náà lọ kùránì níbi tí ọlọ́run ọba ti sọ̀rọ̀ ànábì wa Sálíhù alayhi kí ló wí. ọlọ́run bá sọ pé anábì sọ́ọ́lẹ́hù pé àwọn èèyàn pé yá qaumi wà yá qaumi ẹ̀yin èèyàn mi hadhihi naqatullahi lakum eléyìí ni ràkúnmí ọlọ́run kì wá sí ràkúnmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í sí ràkúnmí ní ordinary kọ́ o lakum àyà míríkù ọlọ́run ọba ń bẹ lára ẹ̀ míríkù ọlọ́run ọba ń bẹ ní kíni lára rẹ̀ Tumalakum lakum aya aya ń bẹ̀ kí ló túmọ̀ sí mọ́jíza kì lakum aya aya kan lọ́jẹ́ náà alukur'an náà máa túmọ̀ sí aya tí wọ́n máa ní lakum aya iṣẹ́ ìyanu lọ́jẹ́ mọ́jíza lọ́jẹ́ mọ́jíza lọ́jẹ́ fún yín fàdàrú ha ẹ̀yin náà sì máa nábì wa sọ́ọ́lẹ̀ àrí sọ́lá tó wà sàlám àgbà ni tààfi fẹ́ràn tọ́jẹ́ sí pé àwọn tó ṣẹlẹ̀ lákòókò rẹ̀ ọlágbára àwọn èèyàn rẹ̀ ní àwọn sáfẹ́ àwọn sáfẹ́ àwọn sáfẹ́ máa sì béèrè ọlọ́run bá ṣẹ̀ sí ràkúnmí jáde fún wọn wọ́n dẹ̀ gbádùn ẹ̀ ṣùgbọ́n òfin wà lórí nǹkan tọ́nà bá fi ṣe àyà ntọ́nà bá fi ṣe mọ̀jíza òfin wà ń bẹ òyìn èlò lọ láéláé kọ́kọ́ gbalẹ̀ mu tọ́lọ́ bá ti mú mọ̀jíza wá mà pé kò ní máa lọ láéláé ara àwọn òfin ẹ̀ nìyẹn mọ̀jíza fákòókò tẹ́ nílò ẹ̀ lásán ni èyí bá ti ń lọ láéláé rìn kì í ṣe mòjísà mọ́ ẹ̀rọ akùn ṣé mòjísà kan ni kóòrùn máa yọ níbi títí ń yọ kó sì máa lọ síbi títí ń wọ̀ ṣé mòjísà kan ni ṣùgbọ́n nítorí pé ń wá ń jojúmọ́ ó ti kúrò ní mòjísà àbí ìjọ mi ọ wà àárọ̀ kùtùkùtù báyìí òòrùn ní tètè yọ ìjọ mi ọ dẹ̀ wà yóò tètè yọ pé a ti ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ń má tètè yọ ń gbà mí kò sì ní tètè yọ nígbà mí ìṣẹ̀lẹ̀ yẹn a lè pè ní mọ̀jísà mọ́ torí pé a ti bá sábà yín sábà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà so bẹ́ẹ̀ ni ràkúnmí yẹn máa jẹ́ ẹ máa lò lára rẹ̀ fataruha takulu fi ardillah. Kini wọn bẹ́ẹ̀ ni ayanu bẹ́ẹ̀ náà ni anabi wa musa alayhi salatu wa salam ọlọ́run ọba pèsè ẹ̀yanu rẹ̀ pé mọ̀jíza rẹ̀ ní aya ọlọ́run ọba sọ pé wàlá kọ́dẹ́ àtẹ̀yìnà musa tẹsẹ̀ àyà tí ń báyìí náà. tisa ayat ayat ọlọ́run ní mọ̀jíza ayat yẹn ni bí a máa ń pè é. mọ̀jíza ni àyà nínú alukur'ani alukur'ani pé mọ̀jíza ni àyà kò sì pé ní mọ̀jíza anábà muhammad sallallahu alayhi wa ọlọ́run pé iṣẹ́ ìyanu tiẹ̀ ó sọ pé mọ̀jíza tiẹ̀ náà ní àyà ọlọ́run sọ pé. òní ọlọ́run bá sọ pé wọ́n láyé ní àtẹ́ ìtàlàdínà ó tún kìtà bàbí kúlé áyá wà nẹ́bì tó bá mú tẹ́ mọ̀jíza wá gbogbo tí a ń pè ní mọ̀jíza tó bá mú wá bá àwọn ahlul kitab tó bá sọ fún wọn àtàwọn jù àtàwọn nasọ́ra tó bá ké fún wọn tó fi hàn wọn má tàbí ọ̀hún kébé látàkì mú ní kírun wọn à kírun ìtumọ̀ ẹ̀nìyẹn ó ní pé mo ní tẹ̀lé kíbúlà rẹ̀ wọn à kírun irun nílà fi sábà máa ń mọ mùsùlùmí èyí tí ọba ti fìrún tó bá ti fìrún lẹ́yìn ẹ̀ mọ̀ pé ah, ó ti yọ ó ti lọ ajá rẹ̀ ti sá ó ti sá mọ́ kò gbọ́fèrè mọ́ kò gbọ́fèrè ọlọ́dẹ mọ́ náà ẹ̀yin ni àyà inú àlẹ́ Kùránì kò sí mọ̀jísà ṣùgbọ́n àyà mẹ́mbẹ́ àyà wọn túmọ̀ sí mọ̀jísà bákan náà gbólóhùn ẹlẹ́ẹ̀kì tó wà náà àlẹ́ Kùránì ní bàyínà bàyínà ọ gbogbo àtúbà tó bá ti ń ka Al-Qur'an lọ tó bá rí báyìí náà fura ń bẹ̀ wọn mọ̀ pé mùjíza kan ní bẹ̀m̀bẹ̀ bọ́yá báyìí náà ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ nípa Sàlíhù náà ni pé wa ilā Samūda.

ẹlẹ́ẹ̀kẹta burhan burhan eh, mọ̀jíza ni a ń pè ní burhan lálẹ́ Qur'an ọlọ́run ọba sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ya ayyuhan يبان بقنا السلطان وانقبي موجزة نسلطان القرآن سلطان الله وبس وبكنا قوي وما كان لنا أن نأتيكم بسلطان وعلى الله فليتوكل المؤمنون àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí ta ni ó sọ fún mi mẹ́rẹ̀ẹ̀rin yìí níwájú báyìí náà àti lẹ́gbẹ̀ẹ́ báyìí mẹ́rẹ̀ẹ̀rin tá a ní anímọ̀ òjísà òsínú àlùkùrán gbólóhùn mọ̀jísà òsínú àlùkùrán ṣùgbọ́n àwọn gbólóhùn tọ́rọ́pọ̀ mọ̀jísà àwọn bẹ́ẹ̀ ní àlùkùrán mẹ́rin làwọn kà fún wa níìsín a sì fẹ́ rí ẹ̀tì mọ́wulẹ̀ mẹ́rin wa kan sọ mẹ́rẹ̀ẹ̀rin fún mi ta lọ́mọ sultan allahu akbar ẹ̀rì àfà ọba bí ma kọ́ sọ council tọ́nù bẹ́ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn àánú alukur'an tó ewu wà wà nù sunna anabi sallallahu alayhi wa nínú mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yọ̀kan náà ẹ̀yọ̀kan náà látún rí ẹ̀yìn rí méjì ẹ̀yìn rí burhan mi ò rí sultan mi ò sì rí bàyìí náà kí wàá mọ́ rí àyà àyà nìkan náà mọ́ rí. ẹlọ́wọ́ inú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu ọgá wa tẹ́ ń ní Abu ẹni tó ma jù nínú gbogbo àwọn ànábì bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ Muhammad. kò sí ànábì kankan nínú àwọn ànábì tí ń bẹ tọ́lọ́wọ́n ọba dá ọlọ́wọ́n ọba ò tí ì rán ànábì kankan níṣẹ́ kò sì tí ì gbé ànábì kankan dìde. ìlà àyàfi kọ́lọ́wọ́n ọba kó fún ní mọ̀jísà tiẹ̀ àyà tiẹ̀ àyà ìlà òrùnpìyà mìíràn àfikọ́lọ́wọ́n ọba fún ní àyà tiẹ̀ ìtumọ̀ àyàtò ni mọ̀jìzát kò sánàbí kankan tí ò ní mọ̀jìzá tí ò ní àyà tó lọ wọ hadith mi hadith ibn Mas'ud ilé ìta kanu muttafaqun alayhi ìta fẹ́ kàyí Bukhari lọ́gbà wáyà an ibn Mas'ud أولي كنا نعد الآيات بركة أو صحابي النبي radiyallahu ta'ala anhum wọ́n lá àmọ́ kàǹtì <clears throat> mọ̀jíza ayat àmọ́ kàkún pé ìbùkún ni pé ìbùkún ló dé yìí ẹ̀ àwọn ìyẹn ló fi yá yí pé àwọn dúró dáadáa wọ́n fẹ́ fi hàn wá yí pé àwọn dúró dáadáa ń tàwọn àwọn sàbẹ́ ní tí mọ̀jíza bá wá báyìí àyà bá wá báyìí inú àwọn máa dùn ní pé ìbùkún ọlọ́run ọba dé ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ wá kú lẹ́kílẹ̀ yín ṣe tàọ́dúnáha tàwífà ṣùgbọ́n yìí tẹ́ kù lẹ́yìn wa báyìí torí pé ẹ̀dùn bá wa ṣe dúró tí ẹ bá rí nǹkan tẹ́ ẹ̀ rírí tí bá ń ṣẹlẹ̀ ẹ̀rọ máa bà yín páyé fẹ́ parẹ́ àbọ́lọ́ ń bínú ni mọ́lákòókò tiwa àwọn mẹ́ka wọn pé ìbùkún ọlọ́run bá ti dé ọwọ́ afẹ́ sọ díẹ̀ fún ọ fẹ́ fi kàtọ́ wa lẹ́nu wò nínú ìbùkún táwọn máa yẹn ni pé tí àyà ọlọ́run ọba bá dé tí bùkún ọlọ́wọ́n ọba tí àmójísà eh, ọlọ́wọ́n ọba bá sọ̀ kalẹ̀ ó yẹ kí mùsùlùmí tó bá strong kí nu ramadan pé ìbùkún ọlọ́wọ́n ọba dé ni ṣùgbọ́n mùsùlùmí ti ń ṣe sọ́bẹ́sẹ̀lú ẹ̀rọ ọmọ abani ṣe ha àmọ́ bóyá ọlọ́run bínú lọ́wọ́ ni ní ti Abdullah ibn Mas'ud ló túmọ̀ ẹ̀ fún wa o ọwọ́ abẹ́ sọ̀kan fún anú àwọn mọ̀jísà tó ṣẹlẹ̀ táwọn kàkún bùkún táwọn táwọn ọ̀bẹ̀rù tọ́ka àwọn balẹ̀ ẹ̀dá kan bá sọ fún wa ní ìsìn pé afa ẹjẹ ń lọ báyìí náà aláàjì kọ́sìm lọ́la ẹni ewúrẹ́ ńlẹ́ àbí lẹ́bà wọlé lálẹ́ òní lórí yẹn bá ń sọ yìí pé a bàbá asia ẹ káàbọ̀ kí lẹ́sẹ̀ <laughs> ẹ sálọ ni ẹ ní sunlé ń jọ náà ẹ ń ta wínú tí Abdullahi bin Mas'ud ń kà fún mi kúnná nàọ́dọ̀l ayáàtì bárọ̀ tó ẹ́ kóhùn lọ́bá rírú ẹ̀ yóò gbé ẹ̀hẹ́n alhamdulillah ẹ̀pẹ̀lẹ́ ewúrẹ́ tó wọ̀ náà ti jẹun yóò dá lóhùn jẹun à ń sàbí ọ̀dà lóhùn jẹ́jẹ́ nọ́málì ni pé ah, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nígbà táà hùwà ẹ̀ṣẹ̀ táà tààbò sí àjẹwò lówó àṣìjàmbá àṣìlọ́hùn àṣàbòsí àjẹ haramu ọlọ́run ò lè rọ́wọ́ fẹ́lẹ́ ìsàmì fún alásán simple thing ní ọjọ́ lọ́dọ̀ tó ẹ̀ tó bá wa hey ẹ̀rọ bà wá ni bí sábà bá ro ẹja kalẹ̀ báyìí bó ṣe rọ̀ ní Philippines nìkan bí oṣù kan sẹ́yìn àbí nǹkan tó rọ ẹja kalẹ̀ sórí títì lọ báyìí aráàlú dùn ní jẹja yẹn o wọn ò lè jẹ wọn gbé ẹ́yìn ta ni ó jẹ tọ́ ọ bá jẹ ó kù tèmi bá rí èmi ó jẹ ń tèmi bí wọn náà bá rí tọ́ ọ bá rí kó mú ọkọ jẹ ọlọ́run mú wánu nì ẹnìkan ò lè rọ ẹja kalẹ̀ ju ọlọ́run ọba lọ àwọn òṣìṣẹ́ àwọn bàbá wa kán bẹ wọ́n ti kú o wọ́n pàtàyàn fún mi ni bàbá tó bí wa àti àbúrò wọn àbúrò wọn jẹ́ nìkan tó le púpọ̀ wọ́n wá ní táwọn bá ń lọ sí oko bàbá wọn lójú ọ̀nà lọ́nà fèésù ẹ bá máa fèésù ọmọ pé egungun lọ gba gbogbo bẹ̀ àtòrìṣà wọ́n bá ń lọ sóko bàbá wọn lójú ọ̀nà igbó nì wọ́n ní wọ́n máa kan odò kan lójú ọ̀nà táwọn máa kan gbogbo gbà wọ́n máa ń pè yàn gbọ́dọ̀ pa ẹja tó wà ń bẹ́ wọ́n náà náà sì máa wò pa àwọn òbí pa ẹnìkan kò ní pa <laughs> wọ́n ní àwọn ọ̀gbìn tí yàn bá pa ọ̀hún ti yóò tí ọ̀bà wa kú síbẹ̀ tó bá jẹ ẹja yẹn yóò kù ó ní jámá wẹ̀ wọ́n náà bá ń bọ̀ láti oko níjọ́ náà àwọn àtàbúrò àwọn ni wọ́n láwọn ọ̀láyà rẹ̀ ń dà wọ́n wọ́n sì wá búra àwọn ó lè díẹ̀ gbogbo wọn ti kú láyé wọn ti kú láyé báyìí wọ́n ní àwọn odò yìí pé èèyàn gbọ́dọ̀ pa ẹja ń bẹ àwọn ẹja náà ń ṣeré kiri ẹja pàdé ń bẹ ọlọ́run bá yàbẹ̀ àbúrò bá pa ẹja fún wa pàdé wọn gbé délé ó ní ọ fún àwọn yìí pé mọ sọ fún mami ọ màmá wa pé odò báyìí la ti pa o sásọ pé a lọ sódò la pa ẹja wálé tán lè bá ṣe wọn bá ṣe ẹja àwọn bàbá wa ní nígbà táwọn ẹjẹ wọn ní ó dùn ju àwọn ẹjẹ táwọn ti máa jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ <laughs> wọ́n ní sẹ́fẹ̀mí náà mọ̀ bọ́ sọ̀rọ̀ yìí ní nǹkú nǹkan kan ṣe mí ẹ odò yẹn àrí ń bẹ̀ mọ́ báyìí bóyá ń bẹ̀ yẹn làwọn bàbá yẹn ti tó àṣírí ẹ̀dá ẹ jẹ́ pé ẹja jẹ́ ti nǹkan kan sẹ́ni kankan àwa ti jẹ́ o kò sí nǹkan jẹ́ ọ̀sẹ̀ àwa èèyàn ìmánì wa lẹ lọ́jọ́ tí ọlọ́run bá mú àyàwó ẹ̀rọ ọmọ bàbá. sẹ́yìn bá wá rí ń ti ẹ̀yin tẹ́ ẹ àwa sọ̀hábà ẹ máa wo àyà ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìbẹ̀rù pé ọlọ́run fẹ́ jẹ wá ń yà inú ọlọ́run inú bí ọlọ́run ọba ni kìí ṣe bẹ́ẹ̀ anabi eh, abdullahi bin mas'ud wá fẹ́ fi kan tó alẹ́ nu wo nínú mọ̀jíza anabi sallallahu alayhi wa sallam ó yẹ ká dúró ń bẹ̀yẹn torí question and answer bí ah, ah, insha allah ta'ala ní ìpàdé tó ń bọ̀ bóyá ibi tá ti gbé e nù ìtọ́fẹ́ fi tó alẹ́ nu wo bí eh, mọ̀jíza anabi bóyá bẹ̀ ni ó ti ní ẹ̀tì tọ́lọ́mbá ní kí ó tún jẹ́ pé part two bá wà so eh, eleven thirty five báyìí torí àkókò ẹ ọlọ́run ọba yóò ṣe ìta gbọ́ láǹfààní fún wa àwa ń bẹ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ àti ògo rẹ̀ òun lọ́ba tó fi agbára rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fún ní mọ̀ọ́jíza tó fún ní mọ̀ọ́jíza tó fún ní ayat tó fún ní àwọn nǹkan ńláńláńláńlá agbára tó fi fún náà tí kálukú wa náà ń béèrè níwájú ọlọ́run ọba kọ́lọ́run ọba kó fún wa o àwọn nǹkan tí ń bá wa lẹ́rù nínú ìgbésí ayé wa ọlọ́run ọba kó fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ àwọn nǹkan tínú wa ti dùn sí tọkàn wa ti balẹ̀ sí ọlọ́run má pa wá láyà lórí ẹ̀ mọ́ àwọn ọ̀nà tá ń gba sẹ́sìn tá ń gba sí gbàgbọ́ wa tí ọkàn wa ti ń balẹ̀ pé à ń ṣe dà ọlọ́run ọba kọ́ mọ́ lè àpò mẹ́ àwọn ọ̀nà míì wá lè wà tá ń gba sí gbàgbọ́ wa táwa náà mọ̀ pé ọ̀nà yìí kò dáa tó ọlọ́run ọba kó darí wa kú mẹ́ kó fi ọ̀nà tó dáa kó fi rọ́pò fún wa bákan náà àwọn ọ̀nà tá ń gbà ṣètò ayé wa tọ́kàn wá ti balẹ̀ pé ètò ayé mi ti wá dáa báyìí ọlọ́run má jẹ́ kó dàrú mọ́ wa lọ́wọ́ àwọn ọ̀nà tẹ́lómi gbà sí gbèsè ayé ẹ̀ tó jẹ́ sí pé ó le púpọ̀ wàláhì àwọn èèyàn sọ́fà tá a jẹ́ sí pé ó le ó nira gan ọ̀wọ́lọ́run ọba ọ̀wọ́lọ́ba tó máa fi rọrùn sínú gbèsè ayé ènìyàn kó fi rọrùn sínú gbèsè ayé gbogbo tó bá rí bẹ́ẹ̀ àwa ń bẹ ọlọ́run ọba àwọn dáadáa tá a ti béèrè lọ́dọ̀ rẹ tó fún wa má lọ́wọ́ wa láéláé àwọn dáadáa tá a béèrè lọ́wọ́ rẹ tó tí fún wa ọlọ́run ọba kó fún wa o àwọn aburú tá a fi wọ́ ọlọ́run bá wá sọ́ra kó ń bẹ́ẹ̀ pé kọ́ má bá wa tá a ti rí pé kọ́ bá wa ọlọ́run mọ́jọ bá wa láéláé àwọn aburú tó wá wà lọ́dọ̀ wa tá a sì ń bẹ lọ́run pé kó mu kú ọlọ́run bá kọ́ bá wa mú kúrò àtàwọn ń bẹ lọ́run fún gbogbo àwọn tí wọn ò tí ì bímọ ọlọ́run bá kó fún ọlọ́run lálùbáríkà gbogbo àwọn tí ò tí ì bímọ ọlọ́run bá kó fún ọlọ́run tí ó lálùbáríkà gbogbo àwọn tí ò tí ì rọ́mọ bí ọlọ́run bá kó jogún ọmọ lálùbáríkà fún wa gbogbo àwọn tá a ti wá bímọ ọlọ́run bá kó bá wa tọ́jú àwọn ọmọ náà àwa tá a ti bímọ ọlọ́run ọba kó bá wu àwọn ọmọ náà gbogbo àwa àgbàlagbà ọlọ́run ọba kó jẹ́ ká lò dáadáa ń gbèsè ayé wa gbogbo àwọn ọmọ kéékèèké ọlọ́run jẹ́ káwọn náà dàgbà lórí dáadáa gbogbo àwa tá a ti kẹ́kọ̀ọ́ ní tá a mọ̀ ọlọ́run má jẹ́ ká gbàgbé láéláé gbogbo àwa tá ti mọ̀ tá tẹ̀sẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọlọ́run ọba kó kó yé wa ọlọ́ba tó wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم لله والحمد لله salatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wọ́n ní kíni yàtọ̀ tí ń bẹ láàrin karama kò sí yàtọ̀ láàrin méjèèjì nínú ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa ni méjèèjì orúkọ kan náà láàmà pé àmọ́ kò sẹ́ẹ̀rì kankan fún láti pin bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni mọ̀jísà ni bí ẹni kan bá jẹ́ ni ọlọ́run ọba ní ìsìn tọ́lọ́run bá bá tọwọ́ ẹ̀ ṣiṣẹ́ kan tó jẹ́ èyí tá ń pè ní mọ̀jísà tá ń pè ní nǹkan mẹ́rẹ̀ bí nǹkan tí àrírí tàbátábà a ní pè ní kàrámà a pè ní mọ̀jísà náà ni ṣe mọ̀jísà ní gbogbo ẹ̀ àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé kò sí àtọ̀ láàrin méjèèjì òun náà ni pé gbólóhùn ìgbàgbọ́ táǹpẹ̀ ni iman ó ju mọ̀jíza lọ bí wọn náà ṣe ń pera rẹ pé ìmánì ìmánì ìgbàgbọ́ mi bẹ́ẹ̀ náà ló ń ṣàfihàn ìgbàgbọ́ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run pé ìgbàgbọ́ àwọn ànábì ọlọ́run sọ̀láàtì bẹ́ẹ̀ ó ti ń pè ìrun mi tí mo kí bẹ́ẹ̀ náà ló ń ṣàfihàn ìrun sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run pé sọ̀láàtul àǹbíyà ìrun táwọn ànábì ọlọ́run kí orúkọ papọ̀ ní ṣùgbọ́n agbára wọn yóò jura wọn lọ ni. naam ẹ̀tún wí. táwọn èèyàn gbọ́ táwọn èèyàn ẹni tó kọ́ tó bá lè omi sínú ọkọ̀ káwá di pẹtrol. especially ńgbà tí petrol wọn báyìí tá a bá máa rú ẹni bẹ́ẹ̀ ṣe bá ti wọ àwọn amọ́tò làwọn bá ń lé ẹ̀ <laughs> ó wà nínú ọmọ àtò ní NNPC gbọ̀rọ̀gbọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní tá a bá rí àáfàá kan tọrọ mi sí káà àbọ̀mọ́tò ẹ̀ tí sì ń wà lọ bẹ́ẹ̀ náà tó wá sọ omi di petrol wọ́n ní tá lè pé mọ̀jísà ló fi ìdáhùn ni pé ẹni ọlọ́run ọba tí ọba sì mọ̀jísà kò ní fínúfíndọ̀ lọ sí ilẹ̀ ọkà mọ́ ni ilẹ̀ máa kẹ́ni ọlọ́run ọba mọ́ tí mò ń jísà ọba tọwọ́ ẹ̀ jáde ni ìjọ ń pè ní kílẹ̀ ọkà àyàn mọ́ ni pé èèyàn ọ̀rọ̀ náà lọ mọ́ ọ̀nà fẹ́ dí ọ̀nà èsì dí mẹ́ni tiẹ̀ ọ̀la waman yattaqillaha yaj'al lahu makhraja mo lẹ́jọ́ àyàn yẹn sí tẹ́rù fi wá ń bọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba rẹ ló wú ìkìlọ̀ fà lọ́nà fi dí ọ̀nà ọgbọ́dọ̀ dì mẹ́rin tó bá bẹ̀rù ọlọ́run ọba èyí tí wọ́n ló pọ̀ fẹ́ dì ní ọ̀nà mma bí tí ó tún ti sì bẹ́ẹ̀ nìkan bá dín bí ọlọ́run yóò sì sí lọ́nà méjìlá fún ọ padà ìbí kan ló ń dín tiẹ̀ yóò sì púpọ̀ fún ọ. ẹni tó bá lọ rọ omi sínú mọ́tò nì tó wá ní iṣẹ́ ìyanu nì tó ní mọ̀jísà ní kété mọ̀jísà o àfi tí ilẹ̀ bá ka mọ́ láti ó lè kà fún pé bọ́yá iṣẹ́ ọlọ́run ọba ni ilẹ̀ ka mọ́ ọ̀dẹ̀ nílùú ẹ̀ kò tẹ̀ sọ́nà àbáyọ kì í ṣe pé bọ́yá mo fẹ́ lọ kí àbúrò mi ní orí ìtọ́ olóòkan kò tẹ̀ sí pó àbá ń gbé bọ́ọ̀rọ̀mí sínú kẹ́gì mẹ́yẹn wá ọba rọ sínú ọkọ̀ ẹ̀ wà ẹ̀ máa so eléwọ̀n yìí ṣe mọ̀ jíza ìdáná fún yín tẹ́ mọ̀ èyí gbé lọ́wọ́ tó ní wọ́n lọ rọ wáìnì kọ̀ ọ̀rọ̀ sínú ọkọ̀ ó lò fún yín ni bó ṣe gbé omi dé yẹn keg mi ń bẹ lọ́wọ́ left ẹ̀ ẹ̀yin ò ni ẹ̀yin ò rí ti yín ni ọwọ́ ń rọ tinú keg ọwọ́ tiẹ̀ tẹ́yin ò rí ṣùgbọ́n ó pretend intent rí pé náà ló ń rọ èèyàn wà máa wò ní tí ó gbé lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀nì rí ní gbé lọ́wọ́ kejì omi yẹn dẹ̀ ní kò ní í dà irú àwọn bá ń tọ́ bá ṣe báyìí kò ní í dá kẹ́ẹ̀kì padà fún yín yọ gbà ní yóò gbé kẹ́ẹ̀kì sínú ọkọ̀ ní pé ẹ máa fi filẹ̀ yẹn fi kẹ́ẹ̀kì sọ́dọ̀ torí pé tòun bá dá padà fún yín ẹ bá omi yẹn padà ńbẹ ṣùgbọ́n omi ènìyàn tí wọ́n fẹ́ lo nǹkan bá ń fún ọpọlọ tiẹ̀ náà ó ti kú pé a ah, ṣé ò ti dé wàlí ìyá ọlọ́run ọba ti dé tílẹ̀ bá ká ẹni ọlọ́run ọba mọ́ ó lè lo ohun tó ju ká lo omi lọ gan tí ò ṣe torí pé ilẹ̀ ti fún àríbi tá a gbà mọ́ tí ọmọ bá ń sọ wípé ọmọ tẹ́jọ́ lọ́mọ pé àkọ́mọsí ah, pé ó ń bẹ yọ takú lójú ọ̀nà tilẹ̀ alọ́lọ́ alọ́lọ́ ọ̀dọ́ ọlọ́run làwà jáma lọ epo ò ní tán bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì débi tẹ́ ń lọ. tìmọ̀kíyàn wá sọ pé èmi ẹ ẹ mọ iyì mi ẹ ẹ mọ bí ọlọ́run ọba ṣe fẹ́ràn mi tó fa amúrí bi amúrí láhi ń kultu kún yàkùn lọ́ba halẹ̀ fáwọn èèyàn gbọ́ ya gbé mọ́tò wá ẹgbẹ́ mi wá ẹ̀yin tó ní nnpc ẹ mọ́tò wá ẹ má gbé wá ọ wá ń rọ omi sínú ọkọ̀ yẹn wá ń lọ irọ́ ni kì í ṣẹni ọlọ́run ọba ilẹ̀ máa kẹ́ni ọlọ́run ọba máa ní fi máa lòrú ẹ̀ ẹni tó béèrè question nínú answer yìí yóò ti yé tó bá jẹ́ sí pé ẹni ọlọ́run la ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yóò ti yé wa tó bá jẹ́ sí pé ẹni tí ń bẹ́sù jẹ ni ṣùgbọ́n kọ̀ rọ omi sínú ọkọ̀ ètò ọ̀lágbára láti pé kí omi ó rìn inú mọ́tò kọ̀ lágbára ẹ̀ ṣùgbọ́n ó fún alágbára láti pé kẹ́ ẹ má rí ó sì lágbára àti lọ jí epo wá fún wa tó ti bá rìn yóò jí epo wá fún wa tí ó gbé lọ́wọ́lọ́wọ́ òsì ẹ̀yọ́ àgbé kẹ́kì tẹ́yìn rí lọ́wọ́lọ́wọ́ ọ̀tún yóò dẹ̀ pretend bẹni pé ń rọ omi inú kẹ́kì tẹ́ rí nì kọ̀dẹ̀rọ́ èdè tó gbé wá fún tẹ́yìn ò rí nì tó gbé fún oníyọ́mọ̀ rọ́bẹ̀ pẹtrol gidi ní rọ sínú ọkọ̀ báyẹn ni wallahu ta'ala alam náà. táwọn èèyàn ń gbọ́ ní tẹ́ǹtì báyìí tẹ́ǹ gbọ́ ibà àfàṣin bèrè on clear Thank you. bí bí naam ah. naam ah, wọ́n ní kí ni Islam sọ nípa àwọn iṣẹ́ ìyanu tí ń ní àkókò tá a wà yìí èmi ò pè ní iṣẹ́ ìyanu ẹ̀yin lẹ èyí sì pè ní wọ́n ní Allah igi Allah kọ́ hàn lára kí ni wọ́n pè igi tàbí kí wọ́n bí ọmọ kó sì gbé alukurani wá sí ayé ọjọ́ mélòó ọjọ́ méjì àkọ́kọ́ nì àpèjúwe àkọ́kọ́ tí wọ́n mú wá nì kò sí ní jẹ́ bá nì hàn lára igi irọ́ ni ọlọ́run lágbára àti ṣe ṣùgbọ́n ròyìnròyìn ní ènìyàn tí fi máa sọ pé ọ̀hàn lára igi ló fẹ́ fọ̀ ká máa sọ pé hàn lára igi ṣùgbọ́n láti wá máa pín nǹkan fífọ̀ wa táwa máa parọ́ mọ́ sẹ̀ríà kò fífọ̀ wa à ń parọ́ nìyẹn aláwọ̀ hàn lára igi kò sì hàn lára òkè tí ń bẹ níbẹ̀ yẹn òkè kan táwọn yẹn lọ wò lọ́nà kíní mo bàbí orúkọ àdúgbò yẹn òkè abẹ́sù <laughs> ààrẹ nǹkan wọn lókè abẹ́sù ni wọn ní aláwọ̀ hàn bẹ́ẹ̀ ọlọ́run lókè o èyí ọlọ́run sì lókè gbẹ̀kan. kò sí nǹkan kan tí ń jẹ́ báyìí lára igi lára ìpẹ̀ lára òkúta lára ìkan lára sánmà òbí aláwọ̀ hàn sánmà ìwọ ní nǹkan ṣe ojú rẹ bàìbàì èyí tí mò ń sọ fún wa yìí kì í ṣe ọ̀rọ̀ akànú tí a lásán experience wà ni ọlọ́run lágbára ti ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́ ń gbé wáyé irọ́ ní gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ lápèjúwe kan masalasi anabi Muhammad sallallahu ibi kan wà ń bẹ tí òkú kan wà ń tí mi ti máa ń jókòó lọ́pọ̀lọpọ̀ gbà mo máa special class ni kì í ṣe ti college juma and asr every friday mákífà jimá tán màá wá pila pílà yẹn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa wá àwọn náà ti mara wọn wọ́n wà wọ́n rọra akẹ́kọ̀ọ́ níwọ̀n bá títí di asr tí ti kí asr tán màá máa lọlé òpó tí mo ti wá máa jókòó ní ó ní àbáyé library torí a ní í library mo wá wáyé kan sí tòsí ibẹ̀ òpó yẹn èmi ọmọ pé kíní kan bẹ lára rẹ̀ táwọn kan wá máa wù gbogbo gbà tèmi kan jókòó tèmi mo ti jókòó fọdún méjì kí n tó mà kí ló wá ń ṣẹlẹ̀ ní ọjọ́ náà nínú àwẹ̀ ni àwa kí jùmọ̀ àtàn jùmọ̀ àkọ́kọ́ nu Ramadan yẹn mo wá lọ jókòó níbi òkú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà wá àwa ọkú páyì pílà yẹn kì í sí pílà báyìí àwọn pílà yẹn máa ń tóbi lọ́wọ́ tó tóbi yìí báyìí àwọn ọkùpá ibẹ̀ àwọn kan jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn kan jókòó wájú ńgbà sétán táà ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ńgbà asúrì kù díẹ̀ tí ó tó gbogbo àwọn tó kí júmọ́ àtàjà ti lọlé wọ́n fẹ́ wá kí asúrì láwọn àlejò especially láti Pakistan láti Afghanistan láti eh, kílókù ẹ̀ńbẹ̀ náà China gbogbo mo sáré pé wọ́n ń patronize ibẹ̀ yẹn pé wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n sàn lọ wọ́n bọ̀ wọ́n ò mọ́ bẹ̀ wọ́n ò rí torí báwa ti dí àwọn ti kọ̀yìn sí afẹ̀yìntì òpó yẹn àti block ààyè yẹn wọn àrínà rí ní tí wọ́n ń wá mo sáré pé ń bọ̀ ya wọ́n sá wọ́n dúró wọ́n pọ̀ díẹ̀ o báwọn kan ti ń lọ làwọn kan dé wọn ò rí ẹnìkan wá dé tó jẹ́ ti ọmọ abẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ dúró wá ń sàlàyé fún wa ní èdè wọn wípé kínníkínníkínní àpẹ́ aláǹsá ni mi sáà ń fura pé ah, ah, nǹkan kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ tó fi jẹ́ sí pé gbogbo pílà yòókù ara àwọn èèyàn kan pọ̀ mẹ́ kílẹ̀ pọ̀ sí ẹ̀ ń dìsọ́ọ̀pù wa gan tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ yín dìsọ́ọ̀pù wa mo á ké sí kan náà pé kí ló ṣe ó ní pílà ni ó ní mọ ibi tí mo ti jókòó yẹn ó ní mọ ibi ti jókòó yẹn mo ní kí ni nǹkan náà ó ní lọ ni gbogbo pílà o ó ní Allahu bẹ́ òpó yẹn ah, ọ wá fi hàn mí abá sí ẹ̀yìn ó ní náà rí ó ní kí n wò ó ní alif lam lam ha mo lórí rẹ ò pé <laughs> aláwòbó ọ̀rọ̀ tá a bá wọnú pílà náà a rí ṣe ìtọ́nù náà bá nígbà náà a rí tọ́jọ́ ṣe ìtọ́nù kíkọ náà a rí iblis àbí a rí mọ́ọ̀tù náà mọ́ọ̀tù yẹn ni pé ìyàwó ọ̀rọ̀ jókòó mi òkú tí mọ́ọ̀tù bá wà mẹ́rin mo ní ìranù irú ẹ̀nu ó dẹ̀ popular gan tó jẹ́ sí pé gbogbo àwọn arìnrìn ẹbí ẹ ti ń dé náà spread the information yẹn sáà ní ara wọn ipe òpó kan bẹnu masáàsì ànábì aláwọ̀ ni wọ́n tún wá lọ ọmọ nǹkan kan ẹjẹ́ mọ̀ pé òpó yẹn ló ṣe déédéé bíi sàárè wà níwájú sàárè ànábì sallallahu alaihi wasallam yẹn ni pé ọ sẹ́ńtà ọ sẹ́ńtà tẹ́ bá ń wọn sẹ́ńtà ọ sẹ́ńtà báyìí wọ́n ní ẹ̀hán Allah Muhammad <laughs> Eh. níbi tí eh, òkè abésù àbíkílẹ̀ gbẹ̀mbẹ̀ níjọ́ tó ṣẹlẹ̀ èmi débẹ̀ sẹ́yìn mọ̀ pé ntẹ̀yìn ọba délé yẹn mọ̀ wípé màá débẹ̀ gbogbo ìdọ̀tí mo bá rí mbẹ̀ máa fara mọ́ àti eh, eruku ẹnìkan tẹ̀lé mi máa ń tẹ̀yìn mọ́ báyà wà mí báyìí alágbèmọ́tò kan báyìí lọ máa débẹ̀ mọ́ra bàbà gun òkè yẹn wọ́n á wo ogun tí ń ṣẹlẹ̀ ah! àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí gbájú ẹ̀ lọ́nbẹ̀ àwọn àfáà obìnrin kan bọ́ bá ń bẹ̀ àwọn èèyàn kójọ sí abẹ́ igi lọ́dọ̀ yẹn pé yọ́ da fún yín yọ́ da fún yín wọ́n fowó lẹ̀ pé ó lẹ́nu pé wọ́n ní rí òkè wọ́n rí àlá ọ̀mẹ́ wọ́n rí ẹ̀dá kú ẹ ti bí àlá hàn mí òwò ẹ̀dá wọ́n fi àyè mẹ́ta hàn mí tí wọ́n ti fi òkúta ráǹdẹ̀ báyìí wọ́n fa alákọ̀ọ́kọ́ hàn mí gbà lójú ọ̀nà wọ́n ní ẹ̀mọ́tẹ̀bẹ̀ mọ́lẹ́ o aláwo mẹ́mbẹ̀ mo ní mo ti gbọ́ ẹnìkan wà lẹ́yìn mi mo ní tí a bá ti lọ tán rí gbogbo òkúta yẹn dànù a sì yọ ayò òkúta wọn àwọn kọjá lórí ẹ kò sí aláwo kankan mi mo ní òfin àmì tipátipá ló fi júwe júwe júwe júwe júwe júwe tá a fi rí pé nǹkan kan bẹ́ẹ̀ ti ń jọ bíi alif lásán mo wá ní lam lam lam ha mo wa, níbo ni kó tún so pọ̀ wá. bíbà tá a sọ pé èèyàn náà dúró ní ìsinmi wọn fọlọ́ wọn pè èèyàn Muhammad abẹ́mọ̀ àwọn akẹ́tún àwa èèyàn àfa ẹ̀dìdẹ́ rẹ̀ àbá ẹ̀dìdẹ́ ẹ̀dìdẹ́ ẹ̀yìn gan bẹ́ẹ̀ ti dúró ní ìsìn àwa ní Muhammad ẹ̀dìdẹ́ ẹ̀yìn ẹ̀yìn ni bẹ́ẹ̀ ti wà ní ìsìn àlè Muhammad ni àbí ẹ̀yẹ wá sílẹ̀ sókè mọ́ mọ́ orí ni mím eléyìí ni ha ikùn ni ẹ̀ ń bá wá níkùn bẹ̀ dáadáa jẹ́ mím ẹsẹ̀ rẹ̀ jẹ́ dáàlì ẹ̀ <laughs> ẹ̀ jókòó ẹ̀yàn ká wá pé ń gbà ti jẹ́ pé Muhammad rárá àwòrán ara yín halas àbọ̀dọ̀ ẹ dẹ́sẹ̀ àbọ̀dọ̀ bá yín wí tábà bá yín wí Muhammad àǹbáwí ni sẹ́ni pé ẹ̀gọ́n tí èèyàn ni. táwọn nǹkan yìí á ní láti gbọ́ yìí dáadáa òkè yẹn kò sí aláwọ̀ kankan mẹ́ ẹni tí wọ́n sì ni wọ́n bí máa lè Quran wọ́n ní chọ́ọ̀chì ni wọ́n bí ọmọ yẹn sí mo ti lẹ́kṣẹ̀ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ìpèníjà lọ jẹ́ fún chọ́ọ̀chì bẹ́ẹ̀ àti pásítọ̀ bẹ́ẹ̀ èyí ṣe tí wọ́n bí pẹ̀lú báyìí èyí ṣe tí wọ́n bí pẹ̀lú koran kánípọ̀ ṣẹlẹ̀ mọ́ ẹni kò ṣẹlẹ̀ tẹ̀rùwíjù ni tẹ̀rùwíjù ni pé a fẹ́ kí ayé ọmọ chọ́ọ̀chì mi táwọn èèyàn nílà káyè púpọ̀ bí kọ́mpìnì kan bá gbajúmọ̀ nísìn làákàyè bísínẹ̀sì ń bẹ làákàyè ẹ̀sìn ń bẹ bí kọ́mpìnì bá gbajúmọ̀ ní ìsìn tó sọ kọ́mpìnì ẹ̀ ní tó sọ ti ń produce jáde ní uh, bóyá panadol àbí ó ní fáyé ti ma panadol dáadáa àbí òun náà wá dáṣẹ lọ ní bonadol tẹ́rí bó ní làákàyè púpọ̀ ó sì mọ̀ pé bonadol panadol ó súnmọ́ra wọn tọ́ba débẹ̀ tọ́ba ní wọ́n fẹ́ ra panadol wọ́n lè mú bonadol fún ẹ ó ti lò tán tọ́ba fẹ́ máa jà yí pé mo ní panadol panadol mo fẹ́ ra bonadol mo gbọ́ ni sẹ́ni bọ́ jọra wọn ọgbọ́n bísíǹsì mo ní kò tẹ́lẹ̀ mo sì sọ lórí rédíò kò tọ́ bá yẹ kó bá tẹ́lẹ̀ lóòótọ́ gbogbo ìyẹn náà ní ń gbọ́ wa yìí wọ́n tó ń gbọ́ wa pass message tọ́dọ̀ ẹ̀ kó invite mi àjọ wa wò àwọ̀ àwò lóòótọ́ sóòótọ́ ni ọlọ́run lágbára àti máa ń ṣe foundation pé ọlọ́run lágbára àti ṣe bẹ́ẹ̀ o tẹ́gbọ́ mi ò ìgbàgbọ́ wa nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn kéde pé ń ṣẹlẹ̀ irọ́ pọ̀ irọ́ ní ninety nine point nine rẹ̀ irọ́ lọ́pọ̀ mẹ́ẹ̀ tó báyìí idán yàtọ̀ sí iṣẹ́ mọ̀jíza idán yọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni èṣù mọ̀jíza yọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni arrahman idán yọ́ máa wáyé látọ̀dọ̀ àwọn ẹni shaitan mọ̀jíza yọ́ máa wáyé látọ̀dọ̀ àwọn ẹni arrahman àwọn ẹni ọlọ́run ọba so idán anybody ló lè ṣe dán ó lè máa takú sórí òòṣà ó lè máa bọ Ọ̀ṣun ó lè máa bọ gbá ó lè máa bọ àwo ó lè pidán ṣùgbọ́n idán rẹ̀ ò ní lágbára pẹ̀lú àyà lọ́kọ̀ọ́rán tẹ́ ẹ bá débi tó ti fẹ́ pidán tẹ́ ẹ bá ka Ayatul Kursi lásán lásán mo pè pé èsì pé mo ló kéré o ẹni pé òun nìkan tọ́ ọ bá ka Ayatul Kursi nìkan níbi tó ti fẹ́ pidán ni ìdán yẹn ó bàjẹ́ mọ́ lọ́wọ́ tí bá ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ pé ọyá ẹnìkan dọ̀bọ ẹnìkan di kìnìún ẹnìkan di kìnìún wọ́dún mẹ́ sára máa ké ọ̀ya tọ́ba bá ké tán wá ya sọmí dọ̀bọ tọ́ba jẹ́ kó tọ́ ni ọ́ ó rí pé rọ́ọ̀nì kò lè ṣe yóò sọ pé aṣọ dijọ́ mi mi yóò mọ́ lójú ni lọ́pọ̀lọpọ̀ nìyẹn ṣùgbọ́n jẹ́ ń pè ní èyí proud pẹ̀lú ẹ̀ ń bá tọ́lọ́ bá fẹ́ ṣe fún yálà ọjà anábì o ni àwọn èèyàn ó kó wa bani tàbí kí ọjọ́ sí pé ilẹ̀ ká wọn mọ́ tàbí kọ́ pé wọn ọ̀rọ̀ náà lọ wọn kàn lọ ni. àti rẹ́ni tó fẹnu gé wáyà aná wáyà aná tẹ̀ ń wò yìí nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí náà ọ̀dẹ̀ gbé iná dẹ̀ ń o kìí ṣe o ogun àga fẹ́ chẹ́ǹjì lampoda yẹn wáyà díẹ̀ yọ nítorí wáyà yẹn nìdí kó bó ọ wá rò pé òun ti pa iná kò sì pa ó sì fi sẹ́nu báyìí ó sì fi gé wáyà yẹn kúrò mo lè gé kúrò ọ lè fi ìkẹ́ ọ̀sẹ̀ kìíní bọ̀ ṣe tán bó ṣe fi bọ́ọ̀bù sí báyìí ni bọ́ọ̀bù tán ee ẹ gbọ́ ọlọ́run tóbi ni àwọn àtúndé ilé àwọn àpẹni ọlọ́run tọ́pátápátá ayé ni kò mí ọlọ́run bò láti rí mẹ́rin kò mí ìní ọwà nípò nígbà tó ti ṣẹlẹ̀ lánàá ọ̀yá lónìí ẹgbága wá èmi wòlíì ọlọ́run rèé ọ̀gàn yorùbá kan ni bójú bá ń rọ̀ tóòrùn mú wọn á ní ẹkùn bímọ sí igbó mi ò mọ̀ túmọ̀ rẹ̀ o pé ẹkùn bímọ sí inú igbó áá tí ẹkùn wà bímọ sí igbó láti bí ọdún mẹ́ta sẹ́yìn ni tí òfin máa ṣe bẹ́ẹ̀ fún wa láti bí ọdún mẹ́ta mi ò láti bí ọdún mẹ́ta o lòjò ń rọ̀ lọ́wọ́ ọ̀run tí mú sí láti bí ọdún mẹ́ta yìí ẹkùn wà bímọ sí láti gbà ní àbí wọ́n yà gan ni wọ́n yà gan ni lóyún fi ya pé rọ́ni ilé ìwọ̀n wọn tako làákà yìí náà èwo lẹ́lẹ́kejì. nù àyà ọlọ́wọ́n ọba ni àyà ọlọ́wọ́n ọba iná nìyẹn ìgbé kí ọ papọ̀ lákòókò kan náà wọ́n ń pè ní khosuf pípapọ̀ rẹ̀ yìí àyà ọlọ́wọ́n ọba yìí ó sì yẹ kẹ́rù ọba àyàn tí bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí wíwẹ̀ bá ṣẹlẹ̀ ní sámà yìí máa ń pèpè fún sọlá mi ò rí Nàìjíríà rí àfi ní nǹkan bíi bóyá bíi oṣù mẹ́ta sixteen ọ̀sẹ̀ ilẹ̀ tí mo rí ní wò á dẹ̀ ṣe sọ̀láàtò lùkòsò gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ń bẹ́ ǹjọ́ náà wọn ò rí rí wọn ò rí rí ení wọn ò ṣe sọ̀láàtò náà rí láyé ọwọ́ ajé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe rí ta ló ṣe kòsófò nínú gbẹni tó jókòó yìí tọ́nàwọ́ rẹ̀ tó kiri sọ̀látò kòsó tọ́nàwọ́ rẹ̀ sókè túnda ah, anábì máa ń lọ́pọ̀ sallallahu alaihi ẹni kiri ìlú bọ́lá ti kí àbá Ìlọrin alhamdulillah ìlú ìmọ̀lélẹ́hùn ọ̀yà Òṣogbo níbo la ti kí níbo níbẹ̀ Adésínà ó ti pẹ́ two years alhamdulillah ọ̀dà ẹwà rí nǹkan kì í dẹ̀ ṣe àléébù gbogbo àwa mùsùlùmí tá a jókòó yìí àléébù àwọn tó wà níwájú ni irú nǹkan yìí àá pèpè ni àwọn èèyàn wà lọ id èyí tí mọ́tàlásí máa ń bá wọn mà kó lè bá gba àwọn èèyàn ilẹ̀ ọwà kún á wà ṣe bó ti yẹ ká ṣe náà ànábì àwọn abẹ̀rù sallallahu alaihi wasallam tí wọ́n bá jọ pàdé ẹ wàá rí àdìọ́kàn àwọn aláìmọ̀kan àwọn ẹni àìmọ̀kan kó tó di pé ìsìláàmù dé tí méjèèjì bá pàdé wọ́n máa gbà pé ẹni ńlá kan kú ni nínú àdìọ́kàn tiwọn sẹ́ni pé ìdáhùn Yorùbá náà ń sọ yí pé tóun àti kinní kan bá ṣe ẹkùn bímọ sí gbóni rí pé nǹkan àìmọ̀kan ni ṣùgbọ́n ànábì wa ó wa ó ní àwọn nǹkan méjèèjì ti ń ní tòun àtòsùpá yìí kò dìrọ̀ mọ́ kò ní ń ṣe pẹ̀lú gbèsè ayé ẹnìkan àbí ikú ẹnìkan kò ní ń ṣe pẹ̀lú gbèsè ayé pé ẹnìkan wáyé pé àwọn bí ọba kan lónìí ní o lọ́fà tí òun àtòsùpá fi pàdé àbí ọba kan kú nìyẹn wà fáńlá kan kú nìyẹn kò túmọ̀ sí kẹ́yẹ lọ́wọ́ mọ̀ pé iṣẹ́ kan náà àwọn ẹsẹ̀ mọ̀ jíjà ọlọ́run ọba yẹn àwọn nǹkan tí máa ń yá àyàn lẹ́nu pé ń tẹ́ kí ò lè pàdé o ńlọ́pàdé ara wọn yìí ìlú náà mo ṣe bẹ́ẹ̀ náà wọ́n ní sọ́wọ́lé ká máa túmọ̀ gbólóhùn Allah pẹ̀lú God tàbí ọlọ́run ní Yorùbá God òyìnbó nílé hùn èmi lérò pé God ni a máa túmọ̀ ẹ̀ rọ́bù ni Lord ni a máa fi túmọ̀ Allah lọ́dọ̀ àwọn àtìyìnbó ṣùgbọ́n ní Yorùbá àwọn máa ń pè ní ọlọ́run tàbá wá ní kí ni kí la mìn pẹ̀lú ọlọ́run kí lẹ́wì àlá tọ́lọ́run táwa lè túmọ̀ ọlọ́run tàbá ní ọlọ́run àtúmọ̀ rẹ̀ àtúmọ̀ Allah ẹnìkan ò lè túmọ̀ orúkọ ọlọ́run àfikọ́ rojọ́ kílè òkun tọ́lọ́run ní Al-Aziz ọ̀fẹ́ túmọ̀ ọ̀fẹ́ sọ fáwọn èèyàn pé ọlọ́run bá ń jẹ́ Al-Aziz ó pé ọlọ́run bá ń jẹ́ Al-Aziz ọlọ́run ọba ń jẹ́ arahim ọlọ́run ọba ń jẹ́ arahim táwọn yàrá fẹ́ máa wúwo ẹ̀ máa ń tẹ́ ń pè ní rahim rahim rahimi rahimi ọlọ́run ní jẹ́ arahim arahim allah ẹ bá ní kí ẹ̀ ń pè ní allah ọlọ́run allahu náà la tá a bá ní ọlọ́run allah allah allah ó di kí ni allahun allahu náà ni alọ́run táwọn wí ọlọ́run yìí ṣèdè yorùbá láti pilẹ̀ elédùmarè làwọn yorùbá máa ń pe ọlọ́run tiwọn mọ́tàbá ní ọlọ́run yorùbá tá a fi pe àlọ́hù ni tí changes wá bá pronunciation wa gẹ́gẹ́ bá a ṣe pé mọ̀jíza ní mọ̀jíza tá a pe zakatu ní saka bẹ́ẹ̀ náà tá a pe àdùáhù ní àdùá. bẹ́ẹ̀ náà ni bá bá pe ní ọlọ́run tó rí náà àjẹpọ̀ alẹ́tọ̀ láti pè bẹ́ẹ̀ ṣùgbọ́n àní máa fi ṣe àdúrà wípé yá ọlọ́run yá ọlọ́run yá ọlọ́run àní wíbà wọn nítorí bá mọ̀ fi sọ pé yá Arabic ló wí ni Allahu gangan ló wí ní ẹ̀yìn rẹ̀ tó ní kí ọlọ́run ọba wa ni pé kí àwọn kan bẹ tó jẹ́ sí pé bí ìgbà tó jẹ́ sí pé haram ni kó o pe Allahu ní ọlọ́run tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí Allah Allah yóò ṣàánú wa ẹ̀ á pàdé lọ́la ní agbára Allah tó ti jẹ tó ti jẹ tó ti lọ bí tí mo rán ẹ tó lágbára rẹ̀ yóò Allah Allah Allah ni ọmọ ewu síbi ọ̀rọ̀ rẹ̀ ọkùnrin kan sọ̀rọ̀ fún mi kan ó sì sọ̀rọ̀ bí ìṣẹ́jú márùn ó sì rìpíìtì Allah nígbà bí ẹ̀ẹ̀mejìlá Allah Allah Allah Allah ní tí ó fi ipò gbogbo ẹ̀ ní agbára Allah bí Allah bá fẹ́ mo ń wojú rere Allah ni ní orúkọ Allah ẹ̀dá kan sí Allah yìí ṣé lárúbáwá wa ni àwùsá ni أتستبدلون الذي هو خير بالذي هو أتستبدلون الذي هو أدنى بالذي هو خير tẹ́ẹ̀fì ìtọ́da ẹ̀ẹ́fì àìsí ọ̀dà rọ́pò ìtọ́da yìí aláàánú kí ni ẹ̀yin wa wáyé ẹ̀yin jẹ́mọ̀ wáyé yẹn lórí eré kí ni ni ọwọ́ asá kúrò níbi yorùbá ọwọ́ asá lọ síbi haúsá tó o bá mọ̀ pé ọ̀fẹ́ pé ni ọlọ́hùn sọ arábìkì pàǹgbélé fún àgbà kó gbé Allah ní agbára Allah tí Allahu bá fún mi tí ní orúkọ Allahu ó ní pín ní orúkọ Allah Allah yìí Hausa language ni o so a láti máa ṣàṣejò ń parú àwọn gbólóhùn yẹn bàbá rẹ̀ ti sọ pé Ọlọ́run ọgbà ṣùgbọ́n òní sọ pé wọ́n túmọ̀ rẹ̀ orúkọ Allahu náà wọ́n pè wọ́n kàn yí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ti ń pa èdèkédè padà tó bá fẹ́ wí wọ́n wà ní òyìnbó náà bọ́ọ̀lù ẹsọ Yorùbá bọ́ọ̀lù kí n bọ̀ bọ́ọ̀lù búrẹ́dì bread báyìí ni bó ṣe lọ kàtá nìyẹn gbogbo èdè tí kì bá ti ṣèdè ènìyàn táwa bá fẹ́ pèlédè tiwa kò sí nínú ká gé nǹkan kan bẹ̀ kàbí ká yí nǹkan kan padà mẹ́ so bẹ́ẹ̀ ló ṣe yé túmọ̀ jẹ́ sí pé ń tá a fẹ́ wí fáwọn èèyàn ni pé ń tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ náà ni ọlọ́run Allah àgbà tábà wíbẹ̀ wallahu ta'ala alam náà. Huh? sallallahu alaihi wasallam. tẹ́gbọ́ béèrè yẹn àyìn náà lẹ́bàá wá kọ́kọ́ ka iná lẹ́bàá kọ́kọ́ ka láti ìbẹ̀rẹ̀ lẹ́bàá mọ̀ bẹ́ẹ̀ a lè pa àwọn questions rẹ̀ a lè kà àkókò ti lọ náà. àbí ń ṣe méjì gbé bọ́yá kọ̀ọ̀kan yìí. kọ́ pàdé ní lẹ́kítọ̀ tó ń náà ọ bá bó ṣe pọ̀ jù jù lọ E sì bá bó ṣe pọ̀ jù lọ náà. sọ́dákọ̀ àti yorùbá sọ́dákọ̀ ní à ń pè ní sàárà inú sì rò pé sàárà yẹn kì sì dé yorùbá mo rò bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ torí pa haúsá náà pé sàárà torí ọlọ́run ẹni tó gba dà kí n sàárà kìí ṣe yorùbá ẹgbẹ́ àwọn haúsá sàárà tó rí ọlọ́run sàárà bóyá ó sì ṣe kọjá sí pé di haúsá ni ṣùgbọ́n sọ́dá kọ̀ èdè lárúbáwá ni sàárà wọ́n fi túmọ̀ sọ́dá ni bó tilẹ̀ jà sí pé nínú àwọn gbólóhùn ṣẹ̀rí àní sọ́dá kọ̀ wà tá a sọ foundation ìpanipulẹ̀ lẹ́ẹ̀kan a lè túmọ̀ ẹ̀ pẹ̀lú gbólóhùn kankan ní èdè wa tí ó wà túmọ̀ túmọ̀ rẹ̀ tán àfi ká máa pè ní sọ́dákọ̀ náà tàbí ká pè ní sádákà ẹ̀yìn fún yorùbá pè ní sádàkà àbí ẹ̀yìn bá ní ẹ ṣe sọ́dàkọ̀ ẹgbẹ́ ẹ ṣe sádàkà ó dáa ju ká máa pè ní sàrà lọ torí pé sọ́dàkọ̀ ó ń túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ń túmọ̀ sí zàká ó dẹ̀ sì ń túmọ̀ sí zaka àgbà ó tún ń túmọ̀ sí zàká kékeré zàká àti Ramadan tá a máa yan fítìrì yẹn ó tún ń túmọ̀ الخضر نعم آه الخضر ànábì ọlọ́run ọba ẹni pẹ̀lú oríṣiríṣi àwọn àyà tí ń bẹ nínú suratul kahf nígbà ọlọ́run ọba ti sọ̀tàn rẹ̀ ìtọ́lẹ́sẹ̀ ńlẹ̀ jù nípa ànábì ọlọ́run ọba ni kì í ṣe wàlíyù ọlọ́run ọba lásán. torí pé ọba bá sọ̀rọ̀ ọba ọba sọ̀rọ̀ mímọ̀ tí ọba fún ta lọ́kọ́ ọlọ́run ọba lọ́kọ́ wáyù dẹ́yìn wáyù bá sì wá bá ènìyàn tó jọ ọkùnrin kò sí nǹkan kan tó kù lẹ́yìn ẹ̀ ju pé ká máa pè ní ànábì ọba lọ ṣùgbọ́n tí bá lọ bá nǹkan míì tí kì í sí ènìyàn bí ẹranko máa ọlọ́wọ́n bá bá wọn sọ̀rọ̀ sòrò àwọn eléyìí kéde ẹ̀sìn oyin kan gbogbo òun oyin tí ń bẹ yẹn ni kódà oyin tó sẹ́lẹ̀ lọ́dọ̀ lóko rẹ̀ ní ìsìn gbogbo àwọn oyin yẹn wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ń gba wáhì nígbà tí wọ́n wá dé èèyàn yìí ìdí tí wọ́n fi jẹ́ ànábì ọlọ́run ni àtúntàn ẹ̀kọ́ jẹ́ ẹranko lásán tí ń gba wáhì lọ́dọ̀ ọlọ́run ọba wọ látọ̀lọ́run ọba fún ìkan náà àwọn jẹ́ oyin ní àwọn brọ́dà níbẹ̀ wọ́n ní ní fún yín sí gan ti á mímu rẹ̀ gan báyìí wọ́n ní bórí bá ń fọyàn àwọn ò mú wá ó níbi táwọn ti pé kó yẹn ọ̀tá wọ́n fò yẹn ta páàtì kan lórí ẹ̀ tó bá ti ta báyìí orí fífọ́ lọ ni wọ́n ní bẹ́gbẹ́ kan bá ń bẹ nìkan wọ́n pè ọ́ wá wọ́n ti mọ bí wọ́n ti sẹ̀ tẹ̀ wọ́n fò yẹn ta ẹ̀gbẹ́ yẹn tó bá ti ta báyìí ẹ̀gbẹ́ yẹn ò ní dùn mọ́ kí tó ní inú kan rún ni wọ́n sá mọ bí wọ́n ti ṣe bí nǹkan kan bá bu jẹ́ nbì kan àbí nǹkan kan bá wú nbì kan wọ́n mọ bí wọ́n ti ṣe ẹ̀yẹ sáà pé wọ́n gba wáhẹ̀ ẹranko lásán ẹ wo yìí tó jẹ́ tiẹ̀ ẹ wà pọ̀lẹ́ tó jẹ́ tiẹ̀ báwo wá làwọn ènìyàn tá a bá dẹni tọ́lọ́wọ́n bá bá sọ̀rọ̀ ó ti dànábì ọlọ́wọ́n ọba nìyẹn ìdí nìyẹn ọlọ́wọ́n ọba bá ànábì rẹ̀ ti ṣe alhadir ọlọ́wọ́n ọba bá sọ̀rọ̀ ìdí tó fi di ànábì ọlọ́wọ́n ọba nìyẹn náà. wọ́n ní kí ni Islam sọ nípa pínpín ogún sílẹ̀ kéèyàn tó kú láyé mi ò mọ nǹkan kan tó ta ko kéèyàn pín ogún ẹ̀ sílẹ̀ kó tó kú láyé ṣùgbọ́n ní májẹ̀mú kọjá sí wípé yóò pín ogún yẹn nílànà sẹ̀ríà kìí sin táwọn èèyàn ń ṣe yìí kìí ṣe wíìlì táwọn èèyàn ń ṣe lọ́dọ̀ àwọn lọ́ọ̀yà ẹlẹ́ẹ̀kejì kó pín àwọn ogún yẹn ní déédéé kọjá pípa tí ó pin ogún yẹn yóò kọ́ sí parí ẹ̀ wípé n tí mo pín nìyí àwọn nǹkan míì tí mo bá wá ní lẹ́yìn nǹkan yìí tí mo bá kú láyé ẹ̀ẹ́tùn wá tún náà pín ní ọ̀tọ̀ torí wípé kò sí gboyà fún ọ wípé ibi tọ́lá rẹ dé náà ni yóò dúró sí láì ṣe báyẹn kò ní lẹ́tọ̀ọ́ láti pín ogún ẹ̀ sílẹ̀ o torí tó bá pín sílẹ̀ tí ọba sọ ọ̀rọ̀ bá ń níbẹ̀ ẹnu tó kún yẹn náà ni wọ́n á pín ìyìn tó kù ń bẹ̀ ta ni ọ wà ní. sọ́bọ́dọ̀ mẹ́ńsàn pé mo pín ìyìn tí mo rí yìí ni o mi ò tún tí ì mọ ìtọ́lọ́wọ́n ọba ó tàn fún mi sí. irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ ni ọbọ̀dọ̀ fi ọbọ̀dọ̀ máa tún ṣe every time tọ́ba ti rí i pé dúkìá àwọn tún ti lékún sí i ṣùgbọ́n ìmọ̀ tó lè máa gbéyàn láti máa pín ogún ẹ̀ sílẹ̀ mi ìmọ̀ gbéyàn débẹ̀ nítorí ẹ̀kọ́ òsè tó ẹgbẹ́rù bá ń bẹ̀ ibi tó bá kúrò láyé wọn àní pin nípa nílànà sẹ̀ríà òun náà ni píkọ́ sọ àsọ́ọ́lẹ̀ yìí pé ogún mi yìí ẹ pin ní ìlànà sẹ̀ríà ó tẹ̀lé mẹ́ńsẹ̀n tí ọ̀bọ̀ pin síbẹ̀ pé mo dẹ̀ sí ilẹ̀ pé ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ yí padà tí mo bá kúrò láyé ẹni báyìí ni kó pin ogún mi ní ìlànà sẹ̀ríà ó lè ṣe yẹn ìyẹn da àkọ́kọ́ ọ gbọ́dọ̀ má pin nílànà sẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ máa update ẹ̀ ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ tó máa mẹ́ńsà sí tẹ́sàlẹ̀ rẹ̀ pé èyí tí mo rí ni mo pín o mi ò mọ̀ tí ó tún ṣẹlẹ̀ o tí mi bá ṣẹlẹ̀ àjẹsí pé pín tó lékún yẹn nílànà sẹ̀ríà náà ṣe ẹgbọ́ béèrè tán béèrè wọn gbọ́ mo rò pé kí níyẹn ọ̀sọ̀rọ̀ dáadáa ni àbí wọn gbọ́ wọn gbọ́ tán sọ. ọ̀yà tani ọ̀sọ̀ béèrè tán béèrè ní àǹgbẹ̀ ìmọ̀ wa tani sí àbí ṣe ẹgbọ́ yẹn. ọyọ ẹ sọ kí n bọ́ àbú fìdáwù gbọ, ọyọ sẹ́yìn ń ajẹ́ pé o ti clear torí a máa ń dá answer táwọn èèyàn ò ti gbọ́ question ẹ̀yìn ó léwu díẹ̀ náà a kàn máa gbọ́ orí ọ̀rọ̀ ni a ní gbọ́ ìdí wọ́n ní téèyàn bá sọmọ rẹ̀ ní Abdul Malik àbí Abdul Malik ìkan sì wà wájú mi báyìí àbá Abdul Malik mọ lọ́njọ́ nàṣíkà ọmọ wọn Abdul Malik tàbí Abdul Malik téèyàn lè gé Abdul kó ń bẹ́ẹ̀ kọ́ máa pè ní Malik àbí Maliki wọ́n wá mú ẹ̀rí wá pé torí pé ìmáàmù wa kan jẹ́ Malik èyí tí ò yáwọn èèyàn níbi ìzù yẹn ni pé <clears throat> Malik mímọ pé èèyàn ní Abdul Malik àbí Malik orúkọ méjì lọ papọ̀ ńbẹ mo rò pé oyè bàbá mi ló mọ lọ́pàá kọjá wọn méjì ọ̀tọ̀ ni Abdul Malik àti Abdul Malik ẹ̀yọkanu ọ̀tọ̀ ni Malik jẹjẹ rẹ̀. tó dádúró gàdàbáyá gẹ́gẹ́ bí èdè haúsá abdul máàlìkì àti abdul máàlìkì èyí tó ọba sọmọ rẹ ní ọkàn jàmá ọ̀rí ìmọ̀mù atẹ́fẹ́ fi ṣe àpèjúwe ni wọn sọ ní abdulmalik máàlìkì pàmbélé ni wọ́n sọ òun rahimahullahu ta'ala máàlìkì ń bẹ Malik ọ̀ ń bẹ abdulmaliki àti abdulmaliki ọ̀nbẹ ẹni bá sọmọ ẹni maliki tẹ́ bá pè ní abdulmaliki máa sọ fún wa pé no kìí ṣe abdulmaliki maliki náà mọ̀ sọ ẹni bá sọmọ ẹni abdulmaliki tẹ́ bá pè ní maliki sọ fún wa pé no kìí ṣe maliki mọ̀ sọ o abdulmaliki náà mọ̀ sọ alẹ́ ìdáni tó béèrè pé kí ló dé tí yàtọ̀ sí wa ń bẹ̀ ayọ̀ mọ̀ pé maliki màláìkà ní jẹ́ màláìkà kan náà màláìkà tá a mọ orúkọ wọn náà ni maliki náà ni khazinu nar khazin annar ridwan náà ni orúkọ ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni khazinu aljanna gateman gateman aljanna náà ni ridwan malik náà ni gateman iná tẹ́gbọ́ yìí dáadáa o malik òun náà lẹ́ni tó ridwan òun náà lẹ́ni alámòjútó àlìjẹ́nà alámòjútó náà alámòjútó àlìjẹ́nà tó ìyẹn ń correction fáwọn èèyàn bá ní kí ń ridwan ó lè gbé ridwan lọ níbo rí o torí orúkọ ni a sọ nítorí máa tó fi pe Jubrilullah tó pe Mikailullah ó sì á pe nínú o pe ridwan torí kó kọ màláíkà ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ náà ni malik kò ní ìdí abdul malik kò sì ní ìdí malikullah àbí maliku kìnníkan àbí Muhammadu malik kò ní ìdí ẹ̀ malik ẹ̀ náà ni torí kó kọ màláíkà náà lọ́jẹ́ ẹlòmílì máa béèrè pé kí lọ́ba tá fi wá sọmọ ní malik tó ń jẹ́ sí gbé alámòjútó iná ni ọmọ pé kì í sọ̀rọ̀ ọ̀nà náà ni wọ́n wò ń bẹ̀ mọ́ orúkọ màláíkà ní àbí sọ ìmáàmù wa Malik rahmatullahi alayh orúkọ màláíkà ní Malik wọn ò wo ní tí ń sọ wọn ò dẹ̀ wo ní tí ń mójútó wọn ń worú ẹni tí ń ṣe nù ta ló ń tàn màláíkà wọn náà sì mà pé ẹni mímọ́ làwọn màláíkà tó nípa báyìí ah, tẹ́mání màláíkà ti máa pààyàn kí ló kọ rẹ̀ àsàrà ìlú àbí àwọn èèyàn máa ń pè àsàrà ìlú bó jẹ́ pé kò lẹ́rìí ṣùgbọ́n àwọn èèyàn ń sọ Jibril wọ́n ń sọ Mikael ààrẹ tó sọ Israel torí kò fẹ́ kú bẹ́ẹ̀ ni kò sí láìfi káníkúrúkọ ẹ̀ bá rinlẹ̀ pé ń jẹ́ Israel káníkúrúkọ rẹ̀ ń jẹ́ Israel lóòótọ́ tẹ́ ń pè ní àsàrà ìlú kò sí tó sọ fún apá àlè sọmọ ní àsàrà ìlú kìí ṣe iṣẹ́ ẹ̀rin tó mú dáàbí sọmọ ní Malik èyí ṣe kí ni tí ò fi ṣe ọfà dáàbí sọ ní Israel èyí ń gan lẹ́yìn kí afọkànbalẹ̀ pé mọ́kù mọ́nu ni kò kù mọ́ lórúkọ ẹni tí wọ́n sọ ní Israel aṣọ lórúkọ màláìkà ṣé ikú ọ̀wà pakú ni ẹ̀sùgbọ́n àwọn èèyàn òròjì rẹ̀ di lẹ́fù yẹn ni wọ́n fi sọmọ wọn ní Israel torí pé àwọn ènìyàn sá fún kú dójú ẹ̀ sísá fún kú wá jẹ́kẹ́rù ọba àwọn èèyàn di lẹ́fù yí pé ìtó tún jẹ́ àǹfààní gan ò lè sọ naam nípa báyìí a lè pè ọmọ ní malik tá a bá sọ lórúkọ màláìka yẹn a sì lè pè ní abdul malik àbí abdul maliki tó bá jẹ́ sí pé ti orúkọ ọlọ́run ọba la fẹ́ sọ tábà wá béèrè pé òlọ́lọ́lá jù náà méjèèjì ṣé abdul malik àti malik lọ́dà èwo lọ́dà jù náà méjèèjì ìtọ́jà abdul malik ọlọ́lá jù malik lọ torí pé ọlọ́run ọba la ṣàfi ti orúkọ yẹn sí ṣùgbọ́n tí ní màláìkà ni màláìkà ò sì ṣe ó kéré púpọ̀ nínú ẹ̀dá kan tọ́lọ́run ọba dá ní màláìkà wa torí di eléyìí Abdul Malik ọlọ́lá ju Malik lọ fẹ́yìntẹ́ ẹ̀ tí ì bímọ tẹ́ ẹ bá bímọ kẹ́ bá a mọ̀ yìí tí ẹ bá sọ náà. wọ́n ní sọ́dá kéèyàn máa sọ̀rọ̀ nínú toilet tàbí ní bathroom ìdáhùn ní ṣókí ó ní wípé bíyàn bá wà nínú toilet kọ̀ǹdíṣàn méjì ló wà nínú kọjá sí pé ọwọ́ ọbẹ̀ lásán kò dẹ̀ tí máa tọ̀ tàbí kó máa ṣe ìgbọ̀nsẹ̀ ìdákéjì nínú kọjá sí pé ó ti ń tọ̀ lọ́wọ́ tàbí ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ ṣàgbọ́ yìí bá ní kọ̀ǹdíṣàn méjèèjì yẹn ìdájọ́ rẹ̀ yàtọ̀ síra wọn tí ẹ bá wà ní tọ́ílẹ̀tì tí ò tí ì máa tọ̀ lọ́wọ́ tí ò tẹ̀ tí máa sì gbàsẹ̀ lọ́wọ́ ó lè sọ̀rọ̀ dáadáa mọ́nàkàì sí èdè àwọn haúsá máa sọ̀rọ̀ kò sí láì fi ń bẹ̀ kò sẹ́ẹ̀rì kankan tèmi máa tọ́sọ̀ fún àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ tàbá wà ní tọ́ílẹ̀tì máa àgbọ̀dọ̀ máa ṣe ìrántí ọlọ́run ọba ni àgbọ̀dọ̀ máa ka àlùkùránì

kò sí lè sọ̀rọ̀ lákòókò ni ṣùgbọ́n tí èèyàn bá ń tọ̀ lọ́wọ́ àbí bá ń yàgbẹ́ lọ́wọ́ ẹ̀rí wá ni ìyẹn ni ìyẹn ni ìkọ̀fún ní wá lórí ẹ̀ tó bá ń tọ̀ lọ́wọ́ àbí bá ń yàgbẹ́ lọ́wọ́ má máa o ti tàpá sí súnà nàbì wa bá ara ènìyàn gan bá kí èèyàn lásìkò tí ọ ń tọ̀ àbí ń yàgbẹ́ lọ́wọ́ ẹ pé bọ́ọ̀ ló ti jẹ́ bẹ́ẹ̀ nínú àlàáfíà ara ènìyàn torí pé ẹni tí ń tọ̀ agbára kan ló ń lò tó fi ń pù sí kíni ìtọ̀ yẹn jáde ẹni náà dẹ̀ ń sígbọ̀nsẹ̀ náà báyìí tó ń wọ́ ọ́rọ́ kì báyìí tó ní líle gbogbo ẹ̀ pátápátá agbára kan ló wà tó fi máa mú kíní jáde wọn náà sì mọ̀ pé ọ̀rọ̀ sísọ fúnra rẹ̀ náà agbára kan náà ni sọmọ pé tọba wa ń lo ẹnájì méjì papọ̀ ó sílẹ̀kùn ohò méjì papọ̀ tí ń ṣiṣẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà dọ́bù papọ̀ ó súnmọ́ kí agbára rẹ àbí àlàáfíà rẹ kó tètè wíkì ọ̀rọ̀ títọ́ fún ara rẹ̀ iṣẹ́ ni ìtọ̀ fún ara rẹ̀ iṣẹ́ ni lóbi jẹ́ sípò tọba lélòmí tọba tí ń tọba yẹ ọgbọ̀n gbọ́ tí ọmọ gbẹ ọgbọ̀n gbọ́ tí ọmọ gbẹ bẹ́ẹ̀ náà ti bá ń ṣe ìgbọ̀nsẹ̀ náà so tá a bá wò dáadáa yàtọ̀ sí pé ànábì pa wá láṣẹ pé ká má máa sọ̀rọ̀ tá a bá ń tàbí tá a bá ń yàgbẹ́ lọ́wọ́ a ó rí i pé ó ṣe déédéé àlàáfíà ara ọmọ ènìyàn wallahu ta'ala alam. ṣe gbọ́ béèrè ọ̀wà ọ̀wà parọ́ máìkì ẹ̀ngbà náà tí wọ́n bá gbọ́ máa bí ẹ̀ máa fún mi ní àbí máa rọ́wà sí ẹ̀ ẹ̀ mú máìkì mí náà tí ọ̀bà sọ̀rọ̀. náà wọ́n ní obìnrin àwọn kan wà tó yẹ pé tí wọ́n bá lóyún obìnrin ń ṣẹbọ púpọ̀ o ẹ̀yin lẹ́sẹ̀ bọ́jọ́ ọkùnrin lọ ẹ̀yin lẹ́sìn ń dẹ́ṣẹ̀ jù àwọn ọkùnrin lọ ìyẹn ló fi jẹ́ sí pé iṣẹ́ rí yín ló yẹ kó máa pọ̀ ju àwọn ọkùnrin lọ tá a bá rí yín tí wọ́n bá ní wọ́n máa dáwó sójú ọ̀nà ẹ̀sìn tẹ́yìn bá dá dọ́bù dọ́bù fún ojú ọ̀nà ẹ̀sìn ẹ káre ẹ fẹ́ fi máa pa àwọn aburú ọwọ́ yín rẹ́ nítorí pé aburú tẹ̀yìn obìnrin pọ̀ ju ọkùnrin lọ ẹ̀yin lẹ́sùn mẹ́bọ jù ẹ̀yin lẹ́sùn má kúfúrú jù ẹ̀yin lẹ́sùn ẹ̀dùn tẹ̀kù nínú ẹ̀sìn jù jọkùnrin lọ. ara ẹ̀ náà ní ara àwọn ọ̀nà ẹbọ tí wọ́n fi mú ọkùnrin tí wọ́n fi mú obìnrin ó ní pé wọ́n á ní tí wọ́n bá lóyún wọ́n fi pín wọ́n á fi mú aṣọ àbí ikùn aṣọ àbíkùn. wọ́n á ní wọ́n fi mú aṣọ wọn níkùn wọ́n ní wọ́n fi pín mú aṣọ níkùn wọn ẹ wọ́n fi pín mú aṣọ níkùn wọ́n wà ní àdí ọkàn yìí pé fífi síkùn yẹn ni pé oyún yẹn ò ní wálẹ̀ àbí kí ni a mí nà yes wọ́n láti ọkàn wọn ni pé tí wọ́n bá fi pín yẹn sí aṣọ wọn tó wà níkùn wọn ní àlìjẹ̀nù ní wọ inú oyún tó wà níkùn rẹ̀ ọ̀ya tó bá fẹ́ mọ̀ pé àlìjànú kò mọ pín rí tiẹ̀ wá fi sí fi pín mú aṣọ tó wà níkùn ẹ̀ wá máa lọ sí àwọn àyè ibi tí àlìjànú parí iṣẹ́ sí mọ̀ pé àwọn àyè tí àlìjànú parí iṣẹ́ sí wà lọ́wọ́ pé orísun wọn nìyẹn tí bá ní club wọ́n ní club oríṣiríṣi lọ sórí àtàn láago méjìlá ọ̀sán àtàn ńlá tó bá wà ní ìmọ̀ àtàn sáwà lóṣogbo náà dáadáa lọ́tọ́rí àtàkọ́ wa dúró mẹ́ níjojúmọ́ láago méjìlá méjìlá méjìlá méjìlá dídí aago méjìlá kọ wà ń bẹ̀ ìbáǹtà abẹ́rẹ́ kí kò sí nǹkan kan sásìkò wà lórí àtà láago méjìlá níjojúmọ́ tó o sì lóyún kó o sì fi rìn síbẹ̀ fáwọn tí wọ́n jojúmọ́ ọ̀rì ní ti ọ̀sẹ̀lẹ̀ ní wọ́n bọ́ sí tàbí wọ́n bọ́ ọjà mẹ́mbà sì bá àyàn ṣeré ó tó ní wàhálà fọ́mọ ènìyàn eré lòun ó pọ̀ òun sì àwọn kan ojúmọ́ kan fọ́ tọ́lẹ̀ kẹ́ lásán ah ẹ̀kẹ́ tí ó ti wú bá ń jẹ kí wá ní bí mọ́kàn fi mọ́kàn fẹ̀gbẹ́ gún báyìí lásán náà ni ẹnu pọ́ fẹ̀gbẹ́ gún ọ lásán ni ẹgbẹ́ wọn ó lè máa rú ọ fún dídí ogún ọdún tí ò ní kó mbẹ ṣe iná lòun tiẹ̀ ó mí ni wọ̀ fún ìjọ sọ̀rẹ̀ náà sọ nípa báyìí tóbìnrin bá ń dẹ́rú ẹ̀wò ẹlẹ́bọ ni o ó ti gbágbára fún tí ò lágbára ó ti gbé agbára fún tí ò ní agbára pain lásán tó lọ rà lọ́jà ni yọ wà mọ́jẹ̀ kí ọwọ́ lé sára rẹ amukun mẹ́kọ̀ọ́ ni obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ o rèébi kò sílẹ̀kùn làákà ìyá rẹ̀ láì sí sọ̀rọ̀ ọba sọ ànábì sọ yẹ kó wa kò sí yàtọ̀ láàrin wa àti tọ́ ẹni èrè lọ́jà ó sì gbé délé wa ní olúwa mi nìyí pọ́gọ̀ púpọ̀ tó wáyé kó olúwa èsì tí ò rárá rẹ̀ èsì tí bí ìsìn bá ń kàn ọba lé ìsìn e kúò ọwá lólúwa rẹ nìyẹn tẹ́lifí kò sí làákàyè tó obìnrin tí bá ń dẹ́n wẹ̀wẹ̀ bọ́ ló ń ṣe o kó jìnà sí o wallahu ta'ala alam anabi wa sallallahu alayhi wa sallam onímọ̀ni alaqa tamimatan faqad ashrak ẹnikẹ́ni tó bá fi irú nǹkan bá ń sára irú ẹni bẹ́ẹ̀ ti dẹ́lẹ́ bọ̀ kọ́lá wà kúrò níbi ẹbọ. tẹ́ gbọ́ béèrè wọ́n wọ́n ní ànábì wo lọ́tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn wọ́n ní torí pé àwọn ìjọ Ahmadiyya ń pé ànábì kan bọ̀ kan pè ní Mahdi Abi gulam ahmed kìí mahdi gulam ahmed ní tiwọn mirza wọ́n ní wọ́n pè lánàá bí ni pé kò sí ànábì kankan lẹ́yìn wa muhammad sallallahu alaihi wa sallam ayé so sọ àdìsí ànábì sọ gbogbo sọ sọ gan sọ fún wa ẹ̀rí pọ̀ náà àlùkòrán lórí ẹ̀ àti lectures ìjọ yẹn aṣọ aṣọ jáàmù nìyẹn àbí wọn ní aṣọ ṣubú ń bẹ aṣọ jáàmù náà ń bẹ aṣọ jáàmù nìyẹn tọ́ba yìí kí wọ́n bá lè ní àdí ọkàn rẹ̀ kò fà tí wọ́n bá ládìí ọkàn jẹun wí lóòótọ́ wọ́n ti di kèfèrí ìmọ̀ tó bá jẹ́ sí pé wọ́n kàn sọ́ọ́ lẹ́nu lásán ni àwọn náà máa pè rọ́ mu àwọn máa pè wọ́n ni ìfẹ́ o ẹ padà o so ẹni tí wọ́n pè ní gòláàmù yìí ọ̀gbọ̀ lárúbáwá náà ìtàn rẹ̀ wà gbogbo àwọn ìwé tó kọ èdè míì ló fi kọ èdè urdu ló fi kọ náà èdè urdu náà ló fi kọ èdè táwọn ará Pakistan India nǹkan kan wọn general àbí common eh, international language náà ní urdu náà nísìn náà ló fi kọ ìwé rẹ̀ tó kọ ó sì sọ ìsọkúsọ gbáà nínú ìwé tó kọ ìyẹn ló fi sọ àwọn èèyàn nù tó nípa báyìí kò sí ànábì kankan lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa àwọn èèyàn wa àwọn èèyàn wa tí wọ́n wá ń jọyìn àwọn ìjọ yìí tí wọ́n wà nínú ìjọ yẹn ó nídìí ká máa pè wọ́n wípé tẹ́ ẹ bá kú sórí eléyìí àwọn obìnrin pọ̀ ń bẹ̀ dáadáa wọ́n máa tàn wọ́n wọ́n dá hospital lẹ̀ àwọn náà gbọ́n tí ọ̀nà èṣù yìí máa ń ní àwọn oríṣiríṣi èròjà alábẹ́nú púpọ̀ wọ́n dá hospital lẹ̀ àwọn náà dá school lẹ̀ láti fi generate àwọn ènìyàn bọ́ọ̀ bá sẹ́sì jọ wa ọ̀sán mọ̀mọ́ wa ọmọ ilé òsèlè lọ skul wọn àfi kí wọ́n gbin ọpọlọ yẹn sínú ọpọlọ gbin ìròrí yẹn sínú ọpọlọ bọ́dọ̀ sọ́ra bọ́bá ní islamic school islamic school ah islamic school náà pọ̀ ń da o àbọ̀dọ̀ sọ́ra náà ọjọ́ sí pé ní tó dúró dáadáa tí ní àti náà sọ nípa báyìí kò sí ànábìlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin wa khataman nabiyyin ó ní ìparí gbogbo àwọn ànábì ọlọ́run tó nípa báyìí bóyá ara àwọn nǹkan tọ́lọ́run ọba tún lò tó fi bo tó fi mú ọ̀rọ̀ yẹn ṣẹ òun náà ni pé ọlọ́run ọba ò jẹ́ kí ànábì ọfọmọkùnrin kankan sílẹ̀ sáyé sallallahu alayhi wa sallam ara àwọn tí ó sàṣẹ́jú mẹ́rin ti sàṣejù pẹ̀lú ọmọ ń kú ẹ̀ àlì ṣẹbọ́ ọmọ ń kú ní ọ̀yà òrè sí jùlẹ̀ ní ọ̀yà òrè sí lọ́rùn yìí láwọn ṣíà báwo wá ní tànàbí bá fọ ọmọkùnrin sílẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run wá pa gbogbo àwọn ọmọkùnrin ẹ̀ látòjú ayé kódà kò sí kankan tó dàgbà tó bá làgà nù wọn nígbà tó ti dà nábì ọlọ́run ọba kéékèèké kéékèèké ní mú wọn lọ sọ́dọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam tọmọkùnrin bá gbẹ̀yìn ẹ wọ́n gbé oní bá bá ànábì ọlọ́run gan ni gan ni ó mi mọ́lọ́run gbogbo ọmọkùnrin ẹ̀ ọmọbìnrin kan náà ló filẹ̀ òun náà ti pẹ́ oṣù mẹ́fà péré lẹ́yìn wa ìyẹn fi yé wa yí pé kankan lẹ́yìn o pẹ̀lú ní àti ah mo láti wá máa sọ yẹn barzakh nǹkan ńlá ṣùgbọ́n ní ṣókí wọ́n ní kí ni a sọ díẹ̀ fáwọn nípa ìgbésí ayé ayé tí wọ́n fi sí wọn kọ́kọ́ mu kúrò náà kò sáyé nínú barzakh kò sì sọ́run nínú barzakh eh, ọ̀run pọ́nbélé ò sí nínú barzakh ṣùgbọ́n ọ̀run díẹ̀ wà nínú barzakh ṣùgbọ́n kò sí ayé kankan nínú barzakh ǹjẹ́ ń pè barzakh èdè arabic ni òun náà ni ìgbé àkókò kan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó lò láàrin ikú síbi wà àlìjánná tàbí láàrin ikú síbi wọná ìjẹ́pẹ̀ ní barzak ni àkókò kan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó lò láàrin ìgbà tó bá ti kú títí tí ó fi wà àlìjánná tó bá jẹ́ pé àlìjánná ni tàbí títí tí ó fi wọ iná tó bá jẹ́ èrò náà ìjẹ́pẹ̀ ní barzak ni nǹkan wá wà ń bẹ̀ yẹn ń bolè yín ò ti lò kí ti gbogbo yẹn ni ó lò náà sáré ẹlòmí ń lò nínú omi ibi tí wọ́n jòkó ẹ̀ sínú ẹlòmí ń lò nínú nínú eh, asálẹ̀ ẹlòmí ń lò nínú sàárè ẹlòmí ọ̀sá wà káàkiri ni tò nípa báyìí barzakh òun náà ni àkókò téèyàn máa ń lò before alìjẹ́nà àbí before iná ẹni tó bá yẹ pé alìjẹ́nà ní ti ọjà sí lọ́jọ́ alìkìyàmà láti náà barzakh náà ni ó ti máa mà yóò sì ti máa ríbi tí ó dè sí láti bẹ̀ ẹni tó bá yẹ pé iná ni ọba já sí láti inú barzak náà ni ó ti máa mà ni ó sì máa rí ibi tó wọn ó dé sí ọlọ́run ọba abẹ́ ọ kó sì wá nìkan náà àwọn tí ó wọ àlìjánná dáadáa tí ó wọ àlìjánná firdaus tí ó wọ àlìjánná firdaus tí ó wọ àlìjánná firdaus ọlọ́run ọba kó sì bẹ́ẹ̀ fún wa kó wá léwá jìnnà kó má sì wá nìkan náà àwọn tí ó náà jahannam kó má jẹ káwa náà jahannam ọlọ́run má jẹ káwa bẹ́ẹ̀ náà. ìsọkúsọ nìyẹn tó bá sọ̀rọ̀ eléyìí àti sọdákọ àti sàrà nínú èdè yorùbá bí wọ́n ṣe máa tu sàrà ni ṣùgbọ́n zaka asọfún nínú èdè sàrà náà sọdákọ lẹ́ẹ̀kan pé sọdákọ ó ń túmọ̀ sí zaka ó sì ń túmọ̀ sí ó dẹ̀ tún túmọ̀ sí èyí tẹ́ ń pè ní sàrà ni àti sàrà àti zaka. àti eh, eh, eh, zakatul fitr anabi gbà sallallahu alayhi wa sallam anabi jẹ kìí gbà kìí jẹ ìtumọ̀ kìí gbà ni pé kìí gbà láti jẹ ṣùgbọ́n máa gbà fún àwọn aláìní náà ṣùgbọ́n káwá máa differentiate láàrin nǹkan méjì tọ́jọ́ ra wọn nǹkan ńlá ni anabi jẹ sàrà àti jẹ sàrà ṣùgbọ́n máa gbà sọ́dákọ̀ kí lẹ́mìnì pẹ̀lú sọ́dákọ̀ gbà yẹn no ọ̀tọ̀ ni sọ́dákọ̀ gift yàtọ̀ sí gift ẹ bá ní gift hadiya ni ń pè ní lárúbáwá ànábì a máa bá gift sallallahu alayhi wa sallam mọ́ kì í gba sàrá kì í sì náà. mi ò kọ́ subhanallah ìtùkùtù àbọ̀ kíw àbọ̀ ẹ̀kọ́ ní sọ ìyànú ni o ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń dá wàhálà lẹ̀ ní àwùjọ yìí àti bíbáyé àti náà náà tí wọ́n fi ń lé bẹ́ẹ̀ lé mùsùlùmí ní nǹkan tí ò yẹ ó ní pé àwọn aláàbọ̀ ẹ̀kọ́ náà ń darí àwọn mìíràn ní àbá túmọ̀ àyà ní tukutu báyìí bí wọ́n ṣe tù ó ti bàlújẹ́ wàkọ́ọ̀tìlú ọlọ́run bá sọ pé ẹ máa bájà ni ẹ máa gbógun tì wọ́n ni kò pé ẹ bá wasalu allah alaafiya la tatamannaw liqa al'adu ẹ má máa bẹ lọ́n pé kógun ọ̀sẹ̀lẹ̀ ẹ̀rọ àwọn mùsùlùmí kan bẹ náà ìwọ̀n pé àà àti ẹ̀fẹ̀ kí afẹ́ kíká fight mo fẹ́ i want to fight tí mo máa proud pé mo fẹ́ fight mo fẹ́ ṣe jihad yóò mọ̀ pé agbára ń gùn pé pé agbára wà mo fẹ́ fight ee ọ̀ tẹ̀lé ànábì o sallallahu alaihi wasallam ó ní ẹ má gbàdúrà pé ọlọ́run jẹ́ kógun ọ̀sẹ̀lẹ̀ ànábì wọ́n sì tọ́ lẹ́fù pé tí ọba dáhùn ọpa náà ni sallallahu alayhi wa ọ̀pọ̀lọpọ̀ ogun dáná bíi já ó fi safe ó fi defend ni sallallahu alayhi wa sallam ó fi dáàbò bo ara ẹ̀ ni máa ní ìsìn àwọn pé abẹ́jà ìyàtọ̀ ń bẹ láàrin ẹ wọ́n jọ ń jà yẹn ní pé àwọn méjèèjì jọ fèyìtì àwọn fight nìyẹn sòmọ́kọ́tàlà ọ̀pà ìyàtọ̀ ń bẹ láàrin fẹ́ẹ̀bù méjèèjì èyí táwọn akọ̀rán rẹ̀ wí ni pé kọ́ọ̀tì lù ú tí wọ́n bá gbé jáde ẹ̀yin náà sí kíni ẹ̀yin náà jà ẹ má sọ pé tí wọ́n bá gbá ọ ní etí ọ̀tún kó o sì kọ́ tòsì sí ìsìláàmù ètè báwọn tó bá gbá ọ ní etí ọ̀tún tó bá rí i pé a ah, ah, ó yí sí gbà tiẹ̀ náà bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ sí pé ọ̀tá ni tó sì rí pé ah, apá mi ah, apá mi kà náà mọ̀tọ́ bá jẹ́ sí pé ọba rí pé apá rẹ̀ ò lè ká mọ́ kọ̀tẹ̀ sí sí o kọ̀ sá lọ́n tiẹ̀ ni tọ̀hún bá wọn ń tiẹ̀ wọ́n kọ̀tẹ̀ sí sí nígbà wọ́n gbá tọ̀tún tán pé ọ̀yà ọgbà tọ̀tún tán ọ̀yà gbá tó sí náà ọlọ́mọdé àgọ́ ọlọ́mọdé àgọ́ ah, ẹni wọn gbágbá yẹn létí ọ̀tún ní agbẹ́lẹ̀ náà sí so Islam ni pé tí wọ́n bá bá ọjà tí wọ́n náà sì rí pé ah, ha ha ọ̀làbẹ́ ni pé èmi náà strong díẹ̀ wọ́n náà yọ sí ní tí kọ́ á ní kọ́ àníyàn má ṣe dẹ̀dẹ̀rìn má ṣe tiẹ̀tiẹ̀ má ṣe tìmẹ̀tìmẹ̀ bí ará èkó ẹni pé wọ́n náà dúró pé yes ah, ọkùnrin lèmi náà ní Islam kọ́ àníyàn kì í ṣe gbá ní ẹni tí ọ̀tọ́ ẹ kọ́ wa lọ máa pa ó lè rí àyà kan kan náà Al-Qur'an sọ́sọ́ bẹ́ẹ̀. ó sì lè rí àyà kan ó lè rí hadith kan kan ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ bẹ́ẹ̀ ní tí méjèèjì máa sọ fún wa ni pé ẹ má gọ̀ o ẹ má kọ tí ó sì sẹ́ńtọ́ gbá etí ọ̀tún yẹn o bá sì ń jẹ́ kọ́ wa nìyẹn wallahu ta'ala alam ẹni tó túmọ̀ tó béèrè question yìí kọ́dà kan kọ́ sọ́ra o kọ́ sọ́ra o jọ́ o mọ́ túmọ̀ rẹ̀ Kùránì bí o ti dáa torí ẹni tó béèrè náà ọmọ ń sàwọn èèyàn nù púpọ̀ yìí máa ń sàwọn èèyàn nù púpọ̀ kíyàn máa sọ pé ah, ọlọ́mọ bá sọ pé ẹ máa pa àwọn kèfèrí níbo bá ṣe mọ̀ pé ó ti bẹ̀sìn jẹ́rùn ànábì ọ̀pọ̀ àwọn kèfèrí sallallahu alaihi wasallam ó pè wọ́n ni sínú ẹ̀sìn tó nípa báyìí ẹ̀sìn Islam yìí tẹ̀sìn jàgídíjàgan ẹ̀yin tẹ̀ ń tútùkùtù ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ́ ò ẹ ká ṣọ́ra o ọlọ́mọ bá yọ dáàbò rẹ̀ bọ̀ wá náà. irú ìbéèrè wa nílẹ̀ hàn ẹ béèrè mi ẹ má sí lẹ́ẹ̀kì náà táìmù. ok ọ̀ya ẹ tún béèrè nígbà náà. èyí ni túmọ̀ nádìrú fáwọn èèyàn ẹ ti ń béèrè irú béèrè báyìí láàrin irú ìjókòó báyìí òun náà wà túmọ̀ nádìrú tọkọ ńlárúbáwá ń síbẹ̀ yóò tún wá túmọ̀ kọ́sàmù náà níbẹ̀ sí Yorùbá rẹ̀ yóò fi yá àwọn èèyàn. ìdí tí mo fẹ́ ní ìfẹ́ dáhùn rẹ̀ tẹ́lẹ̀ nu torí béèrè bẹ́ẹ̀ ti gbé wá ní ìbéèrè ìbéèrè eh, special ni tí ó ti pé irú àwọn ìran akẹ́kọ̀ọ́ ìran olùgbọ́ lísínà tó lè gbọ́ yé kì í ṣe gbogbo wa lájókòó yìí ọ̀yà ayé wa túmọ̀ ẹ̀ fúnra rẹ̀ ìwọ oníbèrè wà tó ń béèrè béèrè wà túmọ̀ ẹ̀ wọ́n ní kí ni láàrin ò lérí àti kọ́ máa búra ní ò lérí. bàǹdáhùn ìbọn náà ló túmọ̀ ẹ̀ ẹ̀ dáadáa naziru ni jíjẹ́jẹ́ ẹ̀ ní lérí leri láwùjọ káwọn máa pé ó lérí lílérí ó túmọ̀ sí nǹkan mi bí wọ́n lérí síra wọn sẹ́jẹ̀ wánu sí naziru wánu so ẹ̀jẹ̀ ni wọ́n pè ní naziru tàbí ká pé àwọn yorùbá náà tó máa lo gbólóhùn míì fún gẹ́gẹ́ bí ìmùlẹ̀ èdè àwọn ẹlẹ́bọ ni wọ́n ń pè ní ìmùlẹ̀ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n torí pé àwọn ẹlẹ́bọ ni wọ́n ń lò àwa gbọ́dọ̀ jìnnà sí láti lò ń tiwa àwọn wà yí pé náà ni ìjẹ́jẹ́ tẹ́rí pé jẹ́jẹ́ ẹni tí ìṣẹlẹ́bọ náà lè lò ẹni tó sì jẹ́lẹ́bọ náà lè lò ṣùgbọ́n ìmùlẹ̀ àwọn awo ni a máa lo ìmùlẹ̀ so wọ́n ní kí ni àtàtúnbẹ láàrin kéèyàn jẹ́jẹ́ àti kéèyàn búra búra àbí kọ́sàmù ìyàtọ̀ mẹ́mẹ́ yìí tí a ń pè ní líle jíjẹ́jẹ́ òun náà ni nǹkan tó jẹ́ sí pé ìdájọ́ rẹ̀ náà ṣẹ̀ríà ni pé kò lẹ́tọ̀ fọ́mọ ènìyàn pé máa jẹ́jẹ́ nípìnlẹ̀ rẹ̀ líle bíbúra dẹ̀ ni èèyàn lẹ́tọ̀ láti máa búra nípìnlẹ̀ rẹ̀ ìyàtọ̀ àkọ́kọ́ nù kó lè bá yíwa dáadáa àpèjúwe yọjẹ kó clear sí wa ẹ̀jẹ̀ jíjẹ́ nínú sẹ̀ríà kódà nípìnlẹ̀ rẹ̀ ẹnìkan tí ọ̀rọ̀ ọmọ bí nìsí kò tí ọ̀rọ̀ ọmọ bí ọwọ́n sọ pé ìwọ ọlọ́run tó ọba fún mi lọ́mọ màá kọ́ mọ́sálásí kan fún ọ sóòrò pọ̀dá ni kódà anabi wa sallallahu alayhi wa sallam ó ní innama an-nadhru la ya'ti innama yustakhraju bihi min bakhil innama yustakhraju bihi min bakhil anabi wa sallallahu alayhi wa sallam ó ní ẹ̀jẹ̀ jíjẹ kọ̀ pé kọ́lọ́wọ́n bó ṣe ń tí ọ̀fẹ́ ṣe fún ẹ o ẹ rí nǹkan ní ìwé ìwọ ọlọ́run tí mo bá bí ma tó bá fún mi lọ́mọ màá kọ́ mọ́sálásí tó wá rò pé nítorí bọ́ ọlọ́fẹ́ kọ́ mọ́sálásí ń tọ́lọ́wọ́n bá fẹ́ fún ọlọ́mọ ó rò pé ọlọ́run fún ọlọ́mọ tó wà ọ jẹ́ lọ́n nípa pé kó fún ọ ní nǹkan torí bọ́ ọlọ́fẹ́ kọ́ mọ́sálásí àyẹ̀mọ́yẹ tó kọ́ mọ́sálásí káàkiri bí wọ́n bá kọ́ ẹlòmí ọkọ̀ ọlọ́run ilé wọn ò taari ọlọ́run pé wáyà máa wá torí ilé ń fún ọlọ́mọ tó kílẹ̀ báyìí tó àpèjúwe kọ̀dánù sẹ̀ríà ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe wàhálẹ́kì wàhálẹ́kì súnmọ́ǹsì wọ́n ní wọ́n lọ́dún mo bá páàsì màá gbàwẹ̀ mẹ́ta yìnyín ahun ni wọ́ọ̀yì yẹn ni pé tó bá páàsì ò ní gbàwẹ̀ fọlọ́wọ́n ọba kọ̀dánù sẹ̀ríà naam yíyan máa wáṣẹ́ mo bá ríṣẹ́ ìwọ ọba màá ṣe sàárà one thousand one thousand nínú sálárì mi every month ahun ni ọ kó tó fún ọ ni o ti so ìpìlẹ̀ ni pé kódà ṣùgbọ́n ara búbú kéèyàn búra ìpìlẹ̀ nípọ̀ dáa èèyàn máa búra dáadáa pé ìyàn pé tàlá àwọn bọ́ wọn kà pé wọn la wọn papọ̀ mẹ́ta àtọ̀ọ̀tọ̀ lọ́kàn pọ̀ mọ́ <laughs> ó ni pé ìyàtọ̀ téèyàn bá búra lórí nǹkan méèyàn bá fẹ́ búra orúkọ ọlọ́run ọba lèèyàn gbọ́dọ̀ fi búra tàbí ròyìn rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi nǹkan kan míì búra àyàfọ́ ọlọ́run ọba orúkọ ọlọ́run àti ròyìn ẹ̀ mọ́ mo fi kàábà búra mo fi nǹkan búra ẹbọ ni o ẹbọ là pé o kódà búra kọ́ àmọ́ ẹ pé ilẹ̀ tí wọ́n sùn rè ilẹ̀ o tá ń sọ fún apáwọ̀ ọbẹ̀ sùn bóyá inú atẹ́gùn ló kù sí tọ́mà báyìí tí ẹ̀ bá fẹ́ búra ọlọ́run ọba nìkan àti ìròyìn ẹnìkan ẹ̀ gbọ́dọ̀ búra ẹlẹ́ẹ̀kejì tàbá wá débi ẹ̀jẹ̀ jíjẹ́ naam kò nídìí orúkọ ọlọ́run ọba kò sì nídìí ìròyìn rẹ̀ ẹnu pé kọ́ ọkàn sún kankan mọ́ nǹkan kan pé tí mo bá ń ṣe báyìí tọ́ bá ń ṣe báyìí tọ́ bá ń ṣe báyìí náà yàtọ̀ kejì nu tọ́bárẹ̀ ń tọ́jẹ́ jẹ́ òní máa wórúkọ ọlọ́run kiri káàkiri bí ń sọ ṣùgbọ́n ti yàrá búbú ọgbọ́dọ̀ wọ orúkọ ọlọ́run ọba tàbí ròyìn ẹ̀ ń bẹ́ tí ọba sọ orúkọ ọlọ́run ọba ń bẹ́ àti ròyìn pé kò tí sọ pé wàlí káàbà fi káàbà bura ẹ sọ pé tó ni tí ní òun fi káàbà màá lu bí ọba kò ní kankan tí ó ṣe torí kò forúkọ ọlọ́run búra kò sì fi ìròyìn ọlọ́run ọba búra kàábà ló fi búra ṣùgbọ́n dẹ́sẹ̀ ẹni pé ọ̀sẹ̀ bọ́ nígbà tó ṣe bá nù ẹni tó ṣe nìyẹn tó ẹlẹ́ẹ̀kẹta ó ní pé téèyàn bá jẹ́jẹ́ dandan ni kó pé dandan ni kó pé ìjẹ́jẹ́ kò ní ọ́pṣàn kankan àfi kó ṣe ọ gbọ́dọ̀ ṣe ni tọ́ba ní tọ́lọ́run bá jẹ́ kó wọn pass òun pàwẹ̀ mẹ́ta tó bá sọ́mọ̀ pé wọ́n gbàlera wọn ni ọ̀bọ̀dọ̀ mọ́ gbàlera wọn tó bá gbà lọ́tọ̀ọ̀tọ̀ kò tí ì pé ó bá gbà kan lónìí tó gbà kan lọ́tọ̀ọ̀la tó kan jọ márùn kò tí ì pé ẹ̀jẹ̀ rẹ̀ yóò tún lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ padà ní tuntun fresh bẹ́ẹ̀ bá jẹ́jẹ̀ dandan ni kó pé ẹ̀jẹ̀ rẹ̀ mọ̀ tí èèyàn bá búra kì í ṣe dandan ni kí èèyàn ó ṣe tí èèyàn bá búra lé lórí èèyàn lè ṣe tọ́ ọ ṣe ọ̀kaàbọ̀ tọ́ ọ wá ṣe oníkàfàárà tọ̀sán fáìní wà ṣùgbọ́n bí ẹ̀jẹ̀ jíjẹ kò sí fáìní o ọ́ ṣe ń dán jẹ́jẹ́ náà na gbọ́n mi yé ẹ̀yìn pé tí wọn bá búra lórí nǹkan kan fún òun ṣe nǹkan báyìí pé ìwọ obìnrin yìí àbí ìwọ ọkùnrin yìí màá lù ẹ́ ọwọ́ adé ni ṣe pé ah tó ṣe kí n lù báyìí ẹni tí ọ̀dà láàfíà yìí mi ò lù ọmọ sọ́wọ́ atán bẹ́ẹ̀ ni kọ̀tán bẹ́ẹ̀ o òun ṣe kàfàrà ẹni pé ọ aláìní tàbí kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tàbí kó fún aláìní mẹ́fà mẹ́wàá náà láṣọ tàbí kó bọ́kùn lẹ́nu ẹrú tẹ̀rí pọ́ yàtọ̀ síra wọn tó ìyàtọ̀ mẹ́lá rẹ̀ ìyàtọ̀ mí náà tó wà wáyé pa àwọn tọ́lábà tó lẹ́yìn lèmi làbá ń bá díìl èèyàn wọnú ẹ̀ jìbá sí wọn lọ ṣùgbọ́n mẹ́ta náà ti tó wà wàláhu tabaraka wa ta'ala alam wa sallallahu wa sallam wa baraka ala abdihi wa rasulihi muhammad wa ala alihi wa ashabihi ajma'in wa akhiru da'wana أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته